بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله أما بعد قال المؤلف عليه رحمة الله وخير هذه الأمة بعد وفاة نبيها أبو بكر وعمر وعثمان هذا العلوم لنا عن ابن قال كنا نقول ورسول الله صلى الله عليه وسلم بين عبدنا إن خير إن خير الناس بعد رسول الله صلى الله عليه وسلم أبو بكر وعمر وعثمان ويسمع النبي صلى الله عليه وسلم من ذلك فيعيش ثم أخبر الله تعالى هؤلاء علي وطلحة والزبير وسعد وسعد وجعل رحمة تعالى وظهر إلى بيت الجراح وكل من يستقبل الخلافة ثم أخبر الناس بعد هؤلاء أصحاب رسول الله صلى الله عليه وسلم القول الأول الذي قال فيه المهاجرون الأولون والأنصار ثم أخبر الناس بعد هؤلاء وقال رسول الله صلى الله عليه وسلم يوما او سفرا او سفرا اقل او سفرا او سفرا او سفرا فراش معلوم وتكفر قبله وتكفر عن الميت ولا تكفر احدا منهم الا بخير لقول رسول الله صلى الله عليه وسلم اذا كنت اصحابي فاعتمروا وقال وقال إبراهيم ما نطق من أصحاب ما نطق من أصحاب رسول الله صلى الله عليه وسلم من كلمة فهو صاحب الهوى وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالوجود بأيدي بأيدي جزاك الله خير بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله الحمد لله الذي هدانا لما فقول المؤلف رحمة الله عليه فيما يخص أصحاب النبي صلى الله عليه وسلم كما أعطاه من قال جزاه الله خيرا بينا في الأسبوع الماضي ولو بعد كثيرا أن نحفظ هذه الأمة كثيرة لا تحصى من عند لأن الإنسان الضعيف لا يستطيع تقديم ما لا يعرف إذا واحد يريد أن يسجل الله يلزمك أن تسجله حسب ما قاله الله سبحانه لذلك كان النبي يقول الحمد لله عدد خلقه ورضا نفسه وزنة عرشه وعدالة المال ويقول أيضا الحمد لله كالذي يقول أي يصبح الحمد لله كالذي نقول وكما يقوله هما لأننا لا نستطيع أن نقدر ونبجل الله فنقول وانيض نفسه وانيض نفسه بمعنى التسجيل بما يرضيه الله سبحانه وتعالى أو يرضاه الله سبحانه فإذا نريد أن نقدره من عندنا قد نقصد لأننا لا نعرف قدره سبحانه وتعالى فنقول عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد فالصحابة كمن لا نعرف قدرهم إلا بما بينه الله سبحانه وتعالى في حكيم لا نجاوز في هذا ولا نقتصر أيضا ولا نفرط في حقهم لأن الإفراط والتفريط فيه لا يليق لا ينطبق بأصل من أصول أهل السنة والجماعة نعيد كلامنا بإذن الله إلى لغة محلية حتى نعم الفائدة ولكن قبل ذلك قدر الله سبحانه وتعالى أن يكون نفس الموضوع الذي نحن فيه نفس الموضوع الذي يقرأ الجلسة آه، التي تقام لكل ليلة الجمعة فالحمد لله هذا يعني أنه من فضل الله علينا ومنه فيمكن أن نكرر ما قد سمعتموه أمس في من حضروا الجلسة ويمكننا ألا نكرر منه أي نضيف إليه بإذن الله دراسة جديدة فيما قرأناه من أئمتنا السلف وقال المؤلف رحمة الله عليه وأفضل هذه الأمة والأمم كلها بعد الأنبياء صلوات الله عليه أجمعين أبو بكر ثم عمر ثم عثمان هكذا روي لنا عن ابن عمر قال كنا نقول ورسول الله صلى الله عليه وآله وسلم بين أزهرنا إن خير الناس بعد رسول الله أبو بكر وعمر وعثمان ويسمع أي يسمع النبي النبي بذلك فلا ينكره والحديث صحيح أبو الله الله بني أثر لكم كافية معنى محمد صلى الله عليه وآله وسلم إما أن الله الشفاء الخش والمسلمين انفاق إليه هي النعمة العظمى هي النعمة الكبرى نعمة إيه الله والمسلمين المسلمين إذا يبقى كبيرين وأني ما يرسو وجهد الكيام قال الله فرمد الشيء من إلى إلهي ويتي أباتر وزي وني الإيمان أبيكين يا قيدة السنة والجماعة يا الصحابة وبيبو ده يبقى بابا تشتري مرنبي وعدالفة الصحابة واني أفضل هذه الأمة بعد الأنبياء صلوات الله عليهم أجمعين فذكر الصحابة أعطى الله جوز àwọn tí ipò wọn fi ga jù nínú ìjọ yìí àti àwọn ọjọ́ yòókù ọ̀rọ̀ tí wọ́n sọ yìí wọ́n ti kúrò ní ìjọ ànábì nìkan àti gbogbo ìjọ yòókù nínú ìjọ yìí àwọn tó lọ́lá jù àwọn ìta ni وأول من ذكر أبو بكر رضي الله عنه. هذا بعد من صار من سمع صار kí ló dé tá à ń sọ̀rọ̀ bọ̀ kí ló dé gẹ́rẹ́. àfọwọ́ ìbẹ̀rẹ̀ mi ẹ̀ nínú àlàkéjẹ̀ sọ̀rọ̀ ìpínlẹ̀ gbogbo wa náà bá ti ń kéré náà tábí ìdájí ìlànà ọ̀rọ̀ nìkan. tí bàyánu bá dé alẹ́ fẹ́ lójú mọ́rọ̀ àwọn tó gbọ́ méjì òye kí n jìnà sí i. ń sàlàyé wọn lọ pé yẹ́sọ̀ alẹ́ ìmọ̀ kọjá ẹnu àlà ìmọ̀ abẹ láàárín tálùsúnà jẹ̀máà ń bẹ̀. wọ́n ní a ní ìpìlẹ̀ márùn-ún kan fẹ́ gbé àárín àrùsúnà wà bẹ̀. ìpìlẹ̀ mélòó pé wọ́n ní hádì ní ìṣúlẹ̀ hamsa ẹ̀yà àrùsúnà jẹ̀máà. àwọn òṣùlù wá pọ̀ gan-an níbo ní àwọn akọ́lá fún ẹ̀dá kan mẹ́wàá sílẹ̀ tó pé àfọwọ́ àwọn ọ̀sẹ̀ yẹn tó lẹ́nu tó bá ti láti dá mẹ́wẹ̀ẹ́wá ìrọ̀rùn wà ní àdìsí ẹgbẹ́ àpèjúwe onítọ̀ bá ti lè gbà pé ìnàmbá hawa ẹ̀yìn láàṣẹ́lẹ̀ ìgbàlá tó bá ti bà náà lè kọ́ onímẹ́lò báyìí tó bá ti bá yọ́ ọmọ ìkìyà má ti kọ́ onímẹ́lò tó bá ti gba àdáàbòlù kọ́bìrì wà náà ìní àgbọ́ onímẹ́lò tó bá ti gbà pé Qur'an kalamullah onímẹ́lò tó bá ti gba kọ́dà gbọ́ onímẹ́lò ọwọ́ àkàfà àdá àṣà ọ̀kọ́ọ́lẹ́ ẹni tó bá ilé gba ogun kàtà àtọ̀ ìlú wà áàmì ọ̀la afáàjọ wọn sọ pé ìdí ìdáhùn àfáà ní ìgbà ní ìpín tí bá ń ṣẹlẹ̀ lásìkò ẹ̀rọ ìjà kì í ṣe pé torí pé nǹkan sọ yìí nìkan torí pé nǹkan fi dáhùn yẹn bóyá ń dáhùn kan takò olóbalẹ́gbẹ́ ìmáàmù ìdún délé àná pàtàkì náà ṣe bá wọn ní inú gàdá gbọdọ̀ afẹ́kù wọ̀sán pé yẹ́tọ̀ àrùn àdìsúnlẹ̀ jẹ̀ máa tá àkọjọ́ ẹnu àlàá láti tàbí ìdúrẹ́ ìgbà márùn-ún aṣù márùn-ún aṣù alákọ̀ọ́kọ́ fi alàsìmá òṣèfà ìlàsìmá òṣèfà nípa àròyìn ọlọ́run àti orúkọ ẹ̀ àwọn yẹn bóríṣiríṣi àwọn àlọ́lọ́rọ̀ ọlọ́run jẹ́ lórúkọ lórí kì pọ́ àwọn dàgbà pọ́ náà wọ́n máa ń tẹ̀lé àyẹ́lẹ́ ìlú àwọn jáàmù àwọn fámìlì لا يثبتون لله اسما ولا صفه àìlè kò jẹ́ nù wọn. àgàdà tó wà bá náà tẹ̀lé wọn àwọn eléyìí àwọn mọ̀tẹ́sílà ni àwọn tí wọn afọ́jú lillahi asma wà náfọ̀ minhu ọ̀wọ̀ àǹdù sífà afọ́jú lillahi asma wà náfọ̀ àǹdù àwọn tó gbọ́dọ̀ wọn bá ní ọ̀nà orúkọ ṣùgbọ́n ìròyìn ọlọ́run gbogbo yìí tó bá lè jẹ́ ròyìn àwọn àṣà ẹ̀rọ jáde lára wọn àwọn ìṣẹ́jú ẹ̀wọ̀n ti ìròyìn tó pọ̀ nílẹ̀ àwọn ìròyìn tó bá ti bá làákà ìmọ̀ ẹja sílẹ̀ gbọ́dọ̀ àfa àtàní gbogbo àtàbá ti lọ sí ilé kéwú náà ti ka fi tú kóńkó ẹlẹ́bi àárọ̀ fẹ́fẹ́ ìsẹ́mà bèbí ké kóńkó ẹlẹ́gbẹ̀ẹ́ bí ké kóńkó ìrúsùlà wà níyà abẹ́ bá ti ka mùsùlùmù sọ̀gíìrì gbogbo tíra àṣáyà tó gbé kalẹ̀ ẹ̀ẹ́dì láwọn ọ̀rọ̀ méjì ti ń bẹ̀. sọ irú àwọn ayé wọn tíra àṣáyà ní gbogbo wọn àwọn ti wọn àwọn fi ìròyìn díẹ̀ lẹ̀ wọ́n ní gbogbo yòókù ní ẹ̀ka kó lẹ̀. ṣẹ̀wárí ti já àárín ni pé àwọn wá jà ní nípa àwọn ẹni tó ní ọlọ́ọ̀bọ̀ níròyìn kankan. àwọn wá jà àárín nípa àwọn tó sọ pé kí ni wọ́n ní ìròyìn èèyàn lórí. àwọn tó ń fi wé àwọn èèyàn ń pè ní àwọn tí wọ́n bọ́ lọ́wọ́ èèyàn àwọn ẹ̀dá táwọn sọ pé bí ọlọ́run ọba ti rí gẹ́gẹ́ bí ìràwọ̀ ìrìn bí àwọn fi ṣe ọlọ́run dá àwọn èèyàn láwòrán rẹ̀ ẹni gbọ́ yìí. kò dẹ̀ pé àwòrán ìtumọ̀ mi làwọn ń tún sí àwòrán tọ́lọ̀ wọn bá dá fún nígbà ká ábùkù ìṣe ọlọ́run ká tó rọ̀ ìṣe ọlọ́run dá àwọn wọn sára ẹ̀ ní ìṣe bára tó bá fi ní عشرين نسبة عشرين بروح الله طبعا بعيدا بارك الله فيك àgbà yára ọ ẹ lè fìròyìn gẹ́gẹ́ lẹ̀ fún ọlọ́run tẹ́ bá ti fìròyìn lẹ̀ fún ọlọ́run báyìí ẹ ti bọ́lọ́run wó yẹn yìí fàánà sọ̀rọ̀ àrùn sí bá a ti rìn bá a lùsùn náà wá kí àwọn bẹ̀rẹ̀ àrùn sí ọlọ́run ọba àwọn oníròyìn ó sì lórúkọ kódà ìtumọ̀ ròyìn tá a mọ̀ iná lọ́lọ́wọ́ bá ní orúkọ tá a ti mọ̀ iná ní ṣùgbọ́n ọlọ́wọ́ bá aláàlẹ́ ìtàkàtì ìṣe ìwọ̀n tó tàbá ti ní bá ti ní bá ní ojú ti ní bá ní ọwọ́ bẹ́ẹ̀ ọmọ ká àní máa lẹ́yìn tàbí ìlú ṣẹ̀. sọ àlùsùn náà ní bọ́lọ̀ lọ́wọ́ ṣùgbọ́n bò lọ́wọ́ ọlọ́run ṣe yá àná. ìmọ̀ bèrè ń pa ẹ̀gbọ́n alẹ́ torí ẹ̀ lé ọmọ fẹ́ mọ bọ́wọ́ ọlọ́run ti rí anígbé àìsíwá màálù والكيفية مجهول والسؤال عنه بدأ أخرج هذا الرجل فإنه من Imam Malik ẹnìkan wá sí àlàpọ̀ àrẹ́bìnrin náà ọ̀gá yìí. Lọ́lá àná, àwọn abẹ́ ìwé, báwo lọ́nà ṣe ṣe ìsìnwá rẹ̀, bóò ló ṣe wà lórí ara ṣe oníyíṣu àti ìsìnwá ọmọ rẹ̀. Ìsìnwá àtọ́lọ́jú yìí kò fẹ́ sí ọ̀nà tún. Wòlgéyìn bóò lọ́lọ́jú wa bẹ́ẹ̀, lẹ́jọ́ làwọn ọmọ torí bó ṣe ń béèrè ìbéèrè kò fẹ́ tó ṣáájú rẹ̀ láti jọ́dá nàìjíríà fi kà fáwọn sọ̀hábà ààrí bọ́lẹ̀ nìkan nínú wọn ó di àdéhùn ìgbà wọn torí báwọn ti ní méjì ìgbà tó kí ni ò lẹ́yìn ìgbà tó kí ni yìí ṣẹ̀. Òdà ìwé ṣe kàlàbà ní sọ báwọn mi sọ pé à ń sa ìmáàmù Malik yẹn lè díẹ̀ nípa pé bóyá nìyẹn ò mọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n táwọn àfá àbá ń dáhùn bí ẹ̀mí ìgbà kan ṣẹlẹ̀ ẹ̀mí lè jáde. لئلا يفسد على الناس عقولهم kọ́mọ̀ kó bá ìròrí ẹlòmí àgbọ̀gbọ̀ ni mo ní pé mi bá mi àtúmá wàhálà ẹlẹ́ẹ̀kejì mi bá bí àfààlì ìdàgbà mi bá bí àfààlì ìdàgbà ní iṣẹ́ tí àwọn ènìyàn ṣe ilé inú jọ máa sọ́dá ọlọ́run bá ọlọ́run àdáwọn ṣé owó ṣẹ́ta ń ṣe sọ́mọ̀ fọ́ọ̀tì ẹ̀yọ́ àlùmí àbọ́lọ́run ló bẹ̀ rárá àwọn kan ní ọlọ́run fọ́ sí gbogbo yìí gbogbo tá ń ṣe léwa lórí yẹn àìrẹ́ ń pè ní kíní o mójúbí o àwọn tí wọ́n gbà pé a ní dákìlù nípa tá ń ṣe gbogbo ọlọ́run tí fọ́ sí léwa lórí mo sọ pé yẹn pọ̀ nínú àtìlá Yorùbá tí ìjọba ti tẹ̀lé ẹ bá sọ pé kíní o ká dára náà ni bí ẹ bá gbáyà lójú nísinsìnyí gbogbo ọjọ́ ẹlẹ́ àgbà kádàrá náà ẹgbẹ́ owó kádà àwọn ilé ẹ̀ ó dájẹ́ bá tèmi náà padà kí ẹ náà ṣe kéjì ó wà nù kádà ìdí kádà náà ni àyínà ẹlòmíì tó ní ara ọlọ́run fọ́ ti wà lórí gbogbo àwọn ọ̀nà ilé yìí ló ṣe púpọ̀ jù lẹ́yìn táwọn àábà tó kú dá tí ń sọ pé àmúrò àbí òmùrò ó gbogbo ọ̀rọ̀ wọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn ní ọlọ́rọ̀ bí ọmọ àdìgbò àdìgbòmá ló sọ fún ọ pé ẹ lọ sọ fún ọ tẹ́nì kọ̀ọ̀kan wọn tó bá ilé kú láì gbà pé kádàrá ń bẹ ọlọ́run bá aláàrùn ní ìtànú rẹ̀ látàrí ìtumẹ̀ ní orúkọ pé ẹ sọ fún pé mi ìtàn náà ló fi ìkó láàrẹ̀ ìtàn ti sọ ọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé gbogbo olólẹ́ ọlọ́run ní yóò ó wá ka àdìsí gbogbo àwọn ìdílé àdìsí àdìsẹ́lẹ̀ gbogbo náà wà. báàbù kọ́dùkọ̀ àfàálẹ̀ ìbáàdì àwọn èèyàn ní ìjì sọ ti ń bẹ̀ àwọn kan wà táà lágbára nínú olùdíyọ olùdíwọ̀ ìrọ́jù ẹ́n mímú nǹkan jáde nínú ilẹ̀ ó dá ọ̀dọ́ bí lóró oorun wá gbà mí èyí ó tẹ̀sẹ̀ bómi mọ́ra sí bàtà wà tẹ̀sẹ̀ bómi tútù oró ní wá ọba tí ń tẹ̀sẹ̀ bómi rẹ̀ ìgbà ọ̀gá náà lọ́wọ́ bẹ̀rẹ̀ ẹlòmíràn ni à ah, ẹ lọ jẹ orógbó yóò wá jẹ orógbó ní jíjẹ yóò kàn jí láàárọ̀ tó fi tó ti borógbó lẹ́nu ìgbà náà ẹlòmíì náà kí lòun náà máa jẹ lọ́wọ́ tọ́ntọ́n ṣingọ́m náà so jẹ náà tó yẹ mi pé ìyẹn ń ẹwà ti ṣe àlùsọ ní mẹ́rin tó àgbà báyìí ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn asùnmára àbúrò ọkà tí ti ti rígbà ń pọ̀ lórí jù nínú ìtọ́jà wọn ni alwa'd wal-wa'id alwa'd eléyìí àti máa ń sàlàyé rẹ̀ wa'd wal-wa'id ò ní pé àdéhùn tọ́lọ́wọ́n bá aláàṣì wá kéwù ní wa'd wọn tọ́lọ́wọ́n bá ti promise yẹn dáadáa wa'd tí ọlọ́mọ abẹ́ ròyìn atẹ́gùn dáadáa yóò gbé ní kí ni ráàdù kíni ráàdù jama ara a máa tẹ́kù kó dá ọdẹ jẹ́ bí kíni àtọ́ rí àti rọ̀ìhà tó wá ti jẹ́ tọ́lọ̀ bá ti lò rí púpọ̀ nínú ọkọ̀ amẹ́rẹ́ pátẹ́kùn rí ìbò yẹn o àyàtàbárí ọkọ̀ yẹn púpọ̀ nínú gbà àgbàlíyà rẹ̀ ìyá ni wọ́n fún mi. Tani ọba nǹkan rí ìrọ́n ti hàn àdáàbò mẹ́rin ilẹ̀ àbáwọn àyíké ẹ̀jẹ̀ tọ́lọ̀ bá ti ẹ̀dá tòlú ìdílọ́yà ẹ̀yìn àfáà náà bá tòlú yẹn náà gbé ànábi àjùwọ̀dù náà àjùwọ̀dù náà tuntun wá jẹ́ fi ràn wá. kódà nínú ẹni pé a máa ṣe dáadáa nínú rí ilé al mùsà ibi táwọn ẹni máa ṣe dáadáa ní àjùwọ̀dù náà rí ilé mùsà. ṣùgbọ́n ṣáà ń ta fẹ́ lọ bẹ̀rẹ̀ sí lẹ́yìn sí kí ni ọ̀rọ̀ ìhà ọ̀rọ̀ ìhà ní tó gbé dáadáa ọ̀rọ̀ ọ̀rọ̀ ìhà nù ọ̀jẹ̀ ìjọba سبحان الوعد والوعيد سبحان الوعد وإني لما خالف وعدته ووعدته أها لمنجز إيعادي ومخلف موعدي شاهد لله tàbá ti lo wáájú fún tó dáa ní láti lo wà ní àwọn àkánwà tó yẹ pé lọ́dọ̀ tí wọn gbogbo ìyẹn wà lùsẹ́lẹ̀ àìlẹ́kùn ìmọ̀díà pèjì ní ọlọ́run èyí tó jẹ́ ẹ̀sùn jọ ìwọ̀n ga ẹlòmíì bá rí tó polúbalẹ̀ fún ẹbọn ga kì í ṣe ọlọ́run kì í ṣe ẹgbẹ́ ẹgbẹ́ ìforíbalẹ̀ fún ọlọ́run tó wà lára jí yẹn inú gẹ́gẹ́ lómi wọn máa ń sọ owó àwọn ilé ìgbé já ìfọ̀sọ́ ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ àbá máa sọ nǹkan méjì ó ṣe wà kó ta àṣàrà ọ̀ àṣàrà ẹ̀dá àmẹ́lẹ̀ من مسميات الإيمان أخر العمل من مسميات الإيمان ألا جدير بين دابور وآخرون مرجون لأمر الله أي تاوان رجيوري كجاور يبي الله في أجل لدو مجا ìsàwọn ọwọ́ ìjẹni tí ló bá torí kó ti gbàgbọ́ lọ́dọ̀ tí wọn kó ti sọ̀rọ̀ pé a máa ń sọ àyìnbó láìláì ẹlẹ́ni a máa ń gbàgbọ́ àwọn nǹkan tó wá dé nídàkejì irú wọn náà ti sẹ́kù méjèèjì ló kú àwọn èyí ìbí èèyàn bá ṣe tí èèyàn bá sí nínú mọ́sálásí gan àbídápéjúwe tí èèyàn bá ilé tutọ́ sí mọ́sálásí tí ọ̀dà tọ́ba ilé tutọ́ sí mọ́sálásí tí ọ̀dà ò tí èsì kìbìrì lọ́dọ̀ kò sí ẹ̀sẹ̀ kékeré lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ àti èdè ìmọ̀ tó tó wọn yá sẹ́yìn gbogbo adàlà kúrò rẹ̀ ànábìkan ti pèlè ẹ̀ṣẹ̀ wọ́n sọ pé kàfàrà tó orí gírí o dáfnú kàfàrà tó ní káàbù mẹ́lẹ̀ yẹ́nì tó tó bá pé ìmọ̀dá àdúgbò ti òkè rẹ̀ bọ̀tọ́ bá ilé ríyàn tó ṣe wọ́n tó bá ẹni kò bá mọ́ṣáláṣí ọlọ́run bá lé wọ́n mọ́ yọ àdìm ṣàáyọrọ̀ ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ lánàá ọlọ́kọ́ ń bẹ láàárín àwọn ọlọ́run tó bá jọ bẹ̀rẹ̀ sí àwọn ẹni òṣìṣẹ́ bá tí ò bá ti tàbá sọ iná wọn yọ wọ náà ń rẹwà rẹ àwọn ẹgbẹ́ kan àwọn nọ́mbà tí tí a fi ń kàwárí tí wọ́n ti bá ìwé wọn náà báyìí ìdí jáde ní ìlú ilẹ̀ àwọn méjì àgbègbè ti ìbùkẹ́ ní wọn náà tẹ́lẹ̀ alùpùpù náà yóò wọ iná yóò jáde pẹ̀lú ṣètò àná ẹlòmíì gan ọlọ́ọ̀ni mọ́tò wọlé àtìkàdé ìdè ìjọ àjọ tó bá lọ́nà ṣètò àná tánẹ́tì ó bí ọlọ́run bí ilé ìdí lọ náà èyí tó tún súnmọ́ jù bóyá tọrọ bá dé bóyá ní bọ́ ní ìdíra àdìsí ó wà lọ́wọ́ mi nínú àwọn àdìsí tó ń gbé yìí bá fún èyí àní ọ̀ṣọ́ bọ́ọ̀lù nínú bá fún èyí mùsà fún mi fàáyẹ̀ mi ọ̀ṣọ́ bọ́ọ̀lù bí rọ́ọ̀bù ó ní ẹnìkan wọná ọlọ́wọ́ wa ní ẹmú jáde táwọn ọmọdé àbá gbájú sí inú báyìí wọn à ní ibi ìgbẹ̀yẹ̀ lọ wọn tó wá tó wọn náà tọ́nà ọmọdé tó mú jáde báyìí wọn máa tó wá tó ọlọ́wọ́ ní ó yẹ dá padà sí inú náà tẹ́gbọ́dì ní ọlọ́ ó ní èmi ọ̀dá ọ̀dọ́ wípé àdéhùn tó o ṣe pé kó o bá ti lè rẹ̀ kó o ti lọ òun lójú wọn lọ ìdéjì ilé rò pa àwọn ọlọ́run èmi mọ̀ pé òun ti sọ ọlọ́run wa àti ìjọ lọ́dún fún wọn tẹ́lẹ̀ kílẹ̀ yọ wa òkun tó máa la ṣẹ́fà ọ̀fọ̀rọ̀ tí nìyẹn náà ní ta àǹkọ́dà fún wọn ọlọ́run yóò yàn kó o nínú ẹgbẹ́ ní ọ̀dà padà táwọn oúnjẹ àbá gbélé ìlú ọkùnrin tí ó padà pẹ̀lú ọlọ́run fún àwọn ìjọ wàhálù súnà ìjẹmáà àwọn gbà pé èèyàn wọn ní èèyàn wọn ti ẹlòmíì tó bá ti wà ní jẹ́nà kò lè jáde má ọlọ́mọ ṣe wà lẹ́ni tí kò lè tọ́ta lù jẹ́nà bí ẹ bá ti tọ́ta lù jẹ́nà bá lè yé ní ilá ẹ̀ wọ́n tẹ̀yẹ báyìí ní wọn ná ọ̀rọ̀ rẹ̀ méjì tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ó ní ntánpè ní ìmánì ìyẹn náà fún wa àgbọ̀wà rẹ̀ absolute definition ìmánì àti ìmánì gẹ̀gẹ̀. àwọn nǹkan tí wọn wọn ní ìmánì kóòlù lásán ní ẹ̀ẹ́dẹ̀ kóòlù lásán ní. àwọn nǹkan wọn àwọn nọ́mbà báyẹn ló jẹ́ àbáwọn jẹ́ àníyẹ sáyẹn pẹ̀lú ẹ̀yìn àti táwọn tó kọjú ẹ̀ lọ àtẹ́bá ẹ̀lẹ́ ìmọ̀ni à ń gbé kí ni. kódà lẹ́yìn tí wọ́n bá gba ìmọ̀ni gbọ́dún ṣiṣẹ́ òòtú gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ kankan àwọn làwọn yẹn. kọ́wá rí jẹ́jẹ́ tó kọ́. tí n bá sọ táàlù súnà ní ìlú yóò jábọ̀ lọ́dọ̀ táàlù súnà ìmọ̀ni kọ́ọ̀lù wà nínú wà ámàlì. kọ́ọ̀lù yẹn mélòó ló kó sínú méjì ámàlì yẹn lọ́gọ́ méjì títí àmàlù ó ní kí ni ó àmàlù kọ́lù wọ́n kí ni àmàlù jẹ́wọ́ àti yẹn kí àrí yẹn gbé àti tá àti sọ́kà àti ṣe làbá ṣe ní má lọ́dọ̀ àwọn ènìyàn lọ́dọ̀ àwọn jàmíyà àbáwọn tó tẹ̀lé wọn àwọn ilé tó bá dá tí wọn bọ́ lọ́n bẹ́ kò sí gọ́ọ̀mù àwọn kan wá dé lẹ́yìn tí wọn àwọn wá ní pé kí ni àti kóòlù àti الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم طبعا يجري أبو زباي كرما لا يزني الزاني حين يزني وهو مؤمن أيون ما jẹ́ mùsùlùmí ní ìgbà tó bá ṣe jìnà àbíwájú sí àwọn àwọn tọ́jọ ní pọ́blẹ̀mù àwọn méjì ẹ̀rọ kẹlẹ̀kẹ̀ mọ́ dárò kàwárí tálẹ́lẹ́gẹ́jì àtúbọ̀ àwọn mọ̀tẹ́zìlà àwọn ń jí wọn àwọn òdí ìyọ́gbò mẹ́jì tán àwọn ni ó wà bí mọ̀sílẹ́dé wọ́n ni ibá ni ẹ̀rọ lókè ìyá àtàrà àjá ẹlẹ́ẹ̀kàrùn kò wá lórí ìmá ń bí pa bẹ́yìnà man yóò fòrè kò fi àkéyè wọ́n bẹ́yìnà man yóò fòrè kò fi àkéyè ìwé ẹgbẹ́ yìí bẹ́yìnà man yóò fòrè kò fi àkéyè wọ́n bẹ́yìnà man yóò fòrè kò fi àkéyè أعوذ منهم قدر المعارض هم بين الخوارج والنوارض هم بين الرافضة والنافلة أعوان آل الصحابة والنافضة أعوان مني بكينو رفضوا إمامة جعفر زيد ابن علي ابن الحسين ابن علي ابن عبد الطالب هم الذين انتسب هو الذي انتسب اليه مظهر البيتيه اعتقد ان رافضه بسبب من تبع السنه رفضوا خلافه ابي بكر وعمر ابن عمر خليفه ابو بكر الجنوبي àwọn ọ̀rọ̀ ní àwọn àìsàn jù wọ́n sì lákìdá tó ti dìbò nǹkan. àwọn onípèrè ọ́bíbọ̀ àwọn ìyẹn tán lè jù nínú àwọn ṣíà nínú ìwà jẹ́ ṣíà èébú ibi lásìkò àwọn sọ̀hábà òbí èébú pọ̀ bó ti ẹ̀ pé kàkà díẹ̀ náà wà bẹ́ẹ̀. nísìnyí ní ẹ̀ bá ti ṣíà lọ àfi ṣíà ẹ̀ àwọn ẹyọ ọ̀kan ẹ̀ yókù náà wàhálà ti bá wọn àti ṣíà ẹ̀ nìyẹn. àwọn zèyí yẹn زيد ابن علي ابن مان ابن حسين ابن مان ابن علي ابن مان ابن علي ابن مان زيدي على الله يرحم او الشيعة على الله يرحم كل الناس قال ما ابو بكر هنا دراجة من يعني هما وزيران جدي هما àwọn méjèèjì lẹ́jẹ́ gẹ́gẹ́ bí mínísítà bàbá bàbá mi tani bàbá bàbá rẹ̀ tó ń bẹ̀rẹ̀. inú ẹ̀gbọ́n wa mi ò ní huma afdolul khalqi ba'da nabi afdolul umma ba'da nabi àwọn méjèèjì ẹ̀ wá gbé ànábi yóò rí lẹ́yìn ànábi nínú ni wọ́n tó ìmáàmà bóyá bí nǹkan túmọ̀ ìmáàmà ìmáàmà lọ́dọ̀ àwọn arúgbó fífọ̀ òfíṣẹ́ ẹ̀ ti ń kà nẹ́bí nítorí ẹ̀ lẹ́ṣẹ̀ ká nẹ́bí náà sínú ìmáàmà lọ́dọ̀ àwọn ọmọ wọn ká nẹ́bí náà sínú ìmáàmà ìmáàmà ló ń jì lára wọn. nígbà tó wá kẹ́ni tí ẹ tó ti sọ́dọ̀ ẹ̀ zayn ìbàlí ìsọ̀tọ̀ zayn àwọn ọ̀gbẹ́ ẹjẹ́ tó kọ́kọ́ fi máa lẹ́bù rẹ̀ náà bóyá àgbà ọ̀ náà bó wọn náà wà àwọn méjèèjìlá nígbà tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ tó bọ́lá fún àwọn bá bíi àti ọmọ tó ń wọ ìwò ní jẹ́ fún àwọn ọ̀gá ní ilé ìgbìmọ̀ sọ̀rọ̀fọ̀dú ìmọ̀ràn sọ̀rọ̀fọ̀dú nítorí ẹ̀ lẹ́sẹ̀ ìgbàlára wọn lọ èyí ṣe bí nítorí pé wọ́n kọ ìlàbàdà ní àbùbákẹ́rẹ́ sáyẹn. fàwọn rọ́fíbọ̀ yìí àwọn tí wọn gbogbo sọ̀hábà ló ti kẹ̀kẹ́ nínú àbí márùn-ún ìjókòó yà ní ìwárí ọ̀yà náà àbọ̀zẹ́rẹ̀ ìfàrí سلمان الفاري عمار بن ياسر مقدار بن أصل ثلاثة مقدار من؟ من أصل في iná wọn mú àwọn tí wọ́n gbà fún wọn yàtọ̀ sí hasan zayn àti tasimi ẹ̀ ní wọn dárúkọ ìṣe wọn òtáàmà òtáàmà òtáàmà ìṣẹ̀lẹ̀ àmọ́ra àwọn yòókù gbogbo ẹlẹ́sìn kékeré kí ló bá lọ́dún tó gbọ́dọ̀ kékeré lè anahun tí màbọ̀nà ti tawákọ̀ kú àlàjá àyè àbíbákiri mọ̀ọ́mọ́r khalifa rọ́mà àyè rọ̀bìlá wọn rà nílẹ̀ àwọn akọ̀bí ẹ̀sìn ń gbà gẹ́gẹ́ bí ìjọ. ó dà lójú wọn àbáàsì gan tó jẹ́ gbọ́n àlẹ́bí gẹ́gẹ́ bí gbogbo. èyí tẹ́ ẹ fẹ́ wọn pé ọ̀rọ̀ àwọn ṣíà ẹ̀rù kí yí wọn ló ti bẹ̀rẹ̀ àbí wọn yí wọn ló ti bẹ̀rẹ̀. ní ìgbà tí àwọn òṣèré lọ jagun tí wọ́n ń yìn wọn ní fáṣẹ́ wọ́n rí àwọn ọmọ olóyún ẹni ayé wọn márùn-ún obìnrin méjì obìnrin ẹyọ ọ̀kan nínú àwọn ọmọ ọmọ àrùndáṣe ìkejì òun ṣòfẹ́ ìfẹ́ èyí tó jẹ́ ọmọ tí ọba mi fẹ́ràn ọmọ tó gbogbo ọmọ tí òun wá di ti yọ ìmọ̀ ọmọ pé ọ̀rọ̀ àwọn sí protect gẹ́gẹ́ kì í ṣe ti líní ìjọba àwọn ẹ̀yìn náà fẹ́ kún dà ẹ bá ti rí lẹ́yìn náà kò sí ìlú náà pàtó abẹ́ ti bọ́ hásàdì lẹ́nu wọn. ní tó tún wá wọ́n ní pé òṣèré fún wa bí ọmọ tó ju ẹyọ ọ̀kan lọ ó sì níyàwó tó jẹ ọ̀kan lọ ọmọ tó fi nìyẹn bí fún nìkan ìbẹ̀rẹ̀ ti yọ ìlà àwọn àríwọ̀n. ṣètùmọ̀ fi sí wàhálà wọn nípò báyìí ó já wọn pé a kàn bá wọn pariwo wọn sí nínú ẹ̀sìn ìgbà láti tán wà nípa ṣe ìdájọ́ tàbádárùkọ̀ hassan lójú wọn ní gíní ọmọ rádáradá ohun ẹni tó lọ gbé fàyè ìfàkúta ní lẹ́nu tí wọ́n lọ tó lọ gbé fàyè lọ Muawiya ìbá sọ àwọn eléyìí kẹfọ̀rọ̀ sọ̀há àwọn tó tún jẹ́ nínú àwọn tó tún kú tó tún kú àwọn sọ̀hábà náà ní kọ̀wárì àwọn kọ̀wárì jìnnà ọ̀rọ̀ tí kálukú jọrí àgbọ̀tẹ̀ kọ̀wárì àwọn ọ̀pọ̀ àwọn sọ ààbọ̀ ìfọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú ẹ̀sìn nínú nǹkan tó burú jù ni pé tá bá rí èèyàn tó wọ aṣọ tuntun wọn ò pé tí wọ́n tó ń tẹ̀lé sófin nígbà tó wàhálà dé tí a lè ra àbúrò rárá ìgbà àgbà tó kó lọ bá wọn tún wọn pẹ̀lú ìyí wọn wọ ó lè tẹ́lẹ̀ àmọ́ ó wọ aṣọ tó fáìn lọ́rẹ́ wà wọn. nígbà tó kọ́kọ́ débẹ̀ wọ́n ní á ìgbà àgbà ilé yìí jókòó ti ànẹ́bì nígbà tí kàbá gbọ́ nínú olóòrùn dílé bá òun rí àwọn tí wọ́n dúkù ojú ẹlòmíì jẹ́ ẹ̀gá ní sẹ́sẹ̀ bí pẹ́ lórí ṣùjú kó wọ́n forí gbolẹ̀ ojú rẹ̀ ga ojú ẹlòmíì pá ẹlòmíì ò ráṣọ wọ̀ gbàtọ́ wá débẹ̀ òun wá sọ fún fáyà wa òun àá kẹ́yìn ilẹ̀ bá nàbí lò gbẹ̀jẹ́ gbé ayé ti gbé yín lọ ìbíjẹ́ra náà ní pọ̀pọ̀ wà wà àríwá náà ní ìsẹ̀sẹ̀ tó gbogbo àjọ tó kù báyìí. àwọn alẹ́gbẹ́ kù sọ àrùn àyè ṣìfà ẹni jẹ́ ọ̀bá mọ̀ nǹkan tó bá fẹ́ sọ. ìbílẹ̀ kó béèrè kó tó wá bẹ̀rẹ̀ ìgbà wọn àti. lójú tí wọn ẹni tó bá tọrọ àti wà ìjà àyè. kẹ́kọ̀ọ́ ní sọ́hábù nítorí àwọn nǹkan wọn ni pé àwọn sọ́hábù àti والصحابة الراسيون وجب سنن الجعالي وانتباهات عثمان بن عفان رضي الله عنه بكنا ورعاينا في كتلوي ونؤدي جبال الحساني معاوية nítorí kí nítorí pé wọn fẹ́ wà lá àkójọ rẹ̀ kú òní khalifa alẹ́ni kújọ rẹ̀ kú òní jẹ́ mú ìṣàfihàn ìmọ̀ ẹwà pé lábí ẹwà pé mú mi wọ́n lẹ́ni sárọ̀ kí á sọ̀rọ̀ díì tí kò yẹ fún gbà nígbà tán láwọn bẹ́ẹ̀ dájọ́ yẹn pẹ̀lú kùránì gbèjì tí kùránì ni wọ́n rẹ̀ fi lẹ́yìn. àwọn yìí kẹfà ń sọ hàn. àtúwárà mi nínú àwọn ilé ìlànà fẹ́ẹ́ ti fẹ́ ń di àwọn ọ̀háwà èyí ń tàwọn àlùbẹ̀ àìlẹ́nà ń pè ní àdìsàwọ̀ ìlẹ̀ púpọ̀ náà fìlà. kí làwọn ń ṣe àwọn àlùbẹ̀ ìlànà ní pọ́blẹ́mù kábẹ́rẹ́ sí ibú àìsàn lọ́dún lọ́nà àìsàn kábẹ́rẹ́ sí ibú ibà àgbà kábẹ́rẹ́ sí ibú báwọn àbáwọn ọmọ ọmọ àjẹ́ fàárì tó lọ wọ́tà sílẹ̀ náà inú ìdí pàtàkì tá a ṣe lè gbogbo tá a sọ yìí a ní absolute ọ̀gbìn ní òṣùwò ní àìsùn náà bí máa tàbí yẹ zúbi yẹ ó tún yìí lórí àkọ́kọ́ yìí nípa jíjẹ nínú ìpìlẹ̀ wọn nínú ìdíta tí mo lọ kọ́ nípa àwọn sàhábà onípa àwọn tó kẹ́lẹ́ ní ìpìlẹ̀ ìdí wa àwọn ni àwọn bẹ́ẹ̀nana ọ̀bẹ́ẹ̀nàwá ọ̀bẹ́ẹ̀nà ọ̀sùnmùlá ọmọ bẹ́ẹ̀nana ọ̀bẹ́ẹ̀nàlá ọ̀sùnmùlá àwọn gẹ́gẹ́ ni link ó wà láàrin wọn ṣé o bẹ́ẹ̀ tẹ́ bá ti rí tí ó bá so ìmọ̀ olùpàrọ̀ ọ̀ṣà nínú ìlú wọn sọ pé ìta ń pè ṣáàrùkù olóòtú ẹgbẹ́ ìta àbá ti ṣe àìdíbi táwọn tá a bá tó ṣe ìkùnà ní ìtàlọ́ àwọn sọ̀hábà tí ó dédé ní ṣáàrùkù láàrin àwọn ọ̀nà nítorí èèyàn wà fún pa wọn àwọn ni wọ́n gbé ìmọ̀ dọ́dọ̀ wa àwọn ni wọ́n ti ẹ̀ẹ́dàgàkú ha gbé ìlú wọ́n gbé ní ibi iṣẹ́ tí wọ́n ní máa ní nǹkan bí wọ́n ṣe ọlọ́run lọ́sẹ̀ àwọn ọmọ àrínú wọn tó rán wọn sí mọ́kà tó tó láfíríkà àrínú wọn tó lọ fún sí àná àrínú wọn tó lọ kí kúkú sí ìta ìṣù gẹ́gẹ́ bí yúróòpù ìjọba tó lọ wọn tírì sí ìlú tọ́kì ìta bẹ́ẹ̀ àwọn ẹlẹ́ni tó ṣe é fi ilẹ̀ dáadáa tọ́kàn ẹ̀rọ ní ìbàdàn ẹni tó bá ti ń mú wọn ọlọ́run fẹ́ mú ó ti kọjá tó ń fẹ́ bá nàìjíríà fẹ́ bẹ̀rẹ̀ sí i àwọn ọkọ̀ háwà ìdí tá a ṣe gbọdọ̀ kọ́ nípa àwọn ìpín lọ́sọ̀rọ̀ di mọ́rin ìpínlẹ̀ wọn wọ̀n ní ṣẹ́rù àwọn ọ̀sẹ̀ nípa tí ì bá ṣe ọlá gbọ́dọ̀ fún un gbé ìrìn àti ọlọ́run tábà wọn sílẹ̀ lílẹ̀ wáyé ògùn náà ń ṣe àbírí nílẹ̀ wa yìí oòrùn náà ń ṣe ọlọ́run ló mọ tẹ́lẹ̀ bí ọba jẹ gbogbo ara àbámọ̀ ọkọ̀ ẹ̀mí wọn bá ń lè mọ̀ ṣùgbọ́n ló ní ó lè kọ ọkọ̀ láti kí ló dá àmọ́ pa nínú àmì kọ́dọ̀ kí wọ́n ṣe inú tá a lè sọ nípa àwọn ọkọ̀ àgbà ní pé tá a ṣe gbọdọ̀ kọ́ ń àwọn nínú ẹ̀yìn fáwọn gẹ́gẹ́ ní ìlú ẹni tọ́lọ̀ ń bá ṣe náà lórí ayé àwọn ọkọ̀ àgbà gbogbo ẹ̀ sí èyí téèyàn bá lè rí pa àwọn sọ̀hábà lọ. sọ ẹgbẹ́ òun ká ẹ̀ gẹ́gẹ́ ìmọ̀ ẹ̀yìn nígbà ọ̀nà ròyìn ànẹ́bì fún ẹ̀. bára ti máa ń ṣe tó bá di báyìí bára mi ti máa ń ṣe tó bá di báyìí ànẹ́bì ò kì í ṣe báyìí ànẹ́bì máa ń kọ nǹkan báyìí ànẹ́bì máa ń ṣe báyìí. ẹni tó bá ilé sọ́ọ̀dì ń táwọn sọ̀hábà sọ kò ní ìdí láti kà kankan rí àtàdé àgbẹ̀kọ́lógún bẹ́ẹ̀ torí báwọn ẹnu wọn dá ọlọ́run ta àwọn tó ṣe pé ẹ̀sìn láti ẹ̀dùn tí wọ́n náà láti wọ́n sọ nílẹ̀ wù pé èdè tánà ń bá define bá dem ti define wọ́n ṣe define wọn. tánà bá ní pé chairman tán pè báyìí wọ́n á ní lọ́wọ́ àwọn ọ̀rọ̀ wà ànẹ́bí wọn. wọ́n dàbọ̀ bá mọ gíbà wọ́n tuntun béèrè lọ́dọ̀ ànẹ́bí kákó wá sí ìdè tí wọ́n gbọ́ àwọn fàhámà yìí wọ́n ní fúlù àgbàkéyà àgbàkéyà ìyẹn gẹ́gẹ́ la fẹ́ wò lè ta fi dàpọ̀ ìtàkàkà ànáṣíwájú wa téèyàn bá ti ṣáájúyàn débi kan yorùbá náà bó o lè ta bàbá lábà onítàní o ní bàbá àwọn ẹni aṣíwájú wa ní jẹ́bi ẹ̀ ọlọ́run bá sì fún wọn lọ́lá ẹ̀ níbo lè yẹ wà ọlọ́run bá ní ọ̀sáàbí kó lè la wà lónà nínẹ́lì ọlọ́run àti sáàbí fún ẹ̀ lọ́jọ́ ìyẹn ẹni tó bá fi ń ṣèṣì yẹn àdúgbò fi wọn kí lè rí wa ọlọ́ni fain amanu bìí sì máa àmàntò bíi bákọ̀lù ìtàn tí ẹ bá ilé kọ́ kíyèsí lára àwọn ẹni ẹ ti mọ̀ náà ẹni tá a ti mọ̀ pé ntọ́lọ̀ ń torí ẹ̀ dá wa àbí ntọ́lọ̀ ní ìdí tá a ti sori rí lọ́dọ̀ rẹ̀ òní tọ́ka ṣe kéde ká sì ọlọ́run wá ní tẹ́ ẹ bá fẹ́ fẹ́ sìn ẹ kọ́ fi àwọn ẹni yìí tó mú aláṣọ sọ́jà káàmà sí i bákan náà ìdí tá a jẹ tó máa ń kà sí òní ní káàdì fún ọ lẹ́tọ̀ọ́ ìtọ́ àwọn sàhábà ní ẹ̀tọ́ wọn ní pé káàdì ṣe ìdí táwọn aláṣọ tó ṣe bá wọ́n á Téèyàn kan fẹ́ máa fi irú ẹnu ní ìkẹ́ ti fẹ́ǹdì ibi òkè àdìsẹ̀ yìí kí yẹn o. Àwọn èèyàn parọ́ máa ń ṣá o, ṣùgbọ́n irọ́ náà pa mọ́. Mo mọ tí kò sí lè explain ju kó kẹ́wọ̀n pé irọ́ náà pa mọ́ lọ. Ọwọ́ àwọn àdìsẹ̀ kí nìkan tó ṣẹlẹ̀ tọ́nà ti pọ̀ wọ́n mọ́. Tó o gbọ́dọ̀ nìkan bá ti fẹ́ máa sọ̀rọ̀, ọmọ bọ́ ṣe ti pọ̀. Ẹnìjọ́ kan ìkan náà àwọn sẹ́lẹ̀ زوجة نبيه هذا قيل في زوجة نبيه أني امرأتان امرأتان رمي بالزينة وهذه جاءت بإذن لها وهذه لم تأتي بإذن فلو بأن تقول الزوجية أن يبقى نصف يا نبي tọ́lọ́bìnrin afẹ́ dáyìn rántí orúkọ ẹ̀ ó láwọn obìnrin méjì ni wọn méjèèjì ṣeré máa kíúzà méjì pẹ̀lú ìlẹ̀ eléyìí ó bọ́mọ wá eléyìí ọ̀tún wá ta ló kọ́mọ́ pèlè ìsìnlẹ̀ sínú àpèjì ta ló tún ní kó lè báyìí ó ní tó fi dá lóhun christian gan ló wá bá pé kí náà sọ́n gbà àdábì ló ní wọ́n obìnrin méjì kan náà kíúzà ìsìnlẹ̀ ìkan gbọ́mọ wá ìkan ọ̀gbọ́n wọn. ta ló tó gángbèlè ń zina rẹ gángbèlè ń zina eléyìí ọpọlọ ló fi dáhùn fa àtikátà òbẹ̀rẹ̀ ńlá. bó tiẹ̀ ṣe gbé ọ̀rọ̀ tó sàn náà kò gbọdọ̀ láti sọ́kẹ̀ pé ẹni ṣe ìfọ́lọ́ ṣùgbọ́n sàrí gbígbé rẹ̀ dákẹ́ bọ́lọ̀ ti fọ Mariam mọ́yìn ó ti fọ́ta náà mọ́ àìsàn mọ́bílá àdìrà ọ̀rẹ́ ẹ̀fà tòyẹ́ gbọdọ̀ máa yóò di dáhùn àwọn sàhárà kọ́nà ọba wà lẹ́kùn sí wọ́n ní nǹkan méjì gbogbo àfá tí wọ́n gbọ́rọ̀ bá wọn sàhárà wọ́n ní nǹkan méjì gánà àjílé bá ọmọ lẹ́yìnlẹ́yìn ọyẹ́gẹ́ àti Khalid ibn Walid wọ́n jọ ní disagreement anabi eh, eh, eh, abdulrahman wà lọ lè bá anabi dé ní kọ́ọ̀tù nígbà Khalid máa ń kọjá ẹnu àlàáfíà anabi wà bínú anabi wà kọjú ní pé látọ̀ sún mú àfáàbí ẹnìkan kẹ́yìn ọ̀gbọ́dọ̀ mú àwọn àfáàbí ọ̀hún فإن أحلى كل كتم لو أنفق مثل أحد ذهبا tó bá ná dèdè ohun tó wá jẹ́ bóòtù bàbá làrán múdà áhàdì irú ẹni yẹn tí sọ̀hábà kan bá wá ná múdù àwọn bàbá tó dé pẹ̀lú kí ẹni múdù sẹ́wọ̀n ti gbóòtù káwọn ti múdù wọn gbóòtù wọn ní kò túmọ̀ ife tèmi góòlù ni wọ́n ná tí sọ̀hábà kan ọlọ́mú múdù wá ẹ̀mọ̀ tí wọ́n múdù ọwọ́ kókóró báyìí ó wá mú wá wàyàgbé múdù wá ní tẹ́wọ́n lọ múdù ní ṣẹ̀rí àti búrú àti oòrùn àwọn nǹkan tí ó jẹ́ green kí sọ̀hábà náà green green ní ẹ̀yẹ orílẹ̀-èdè tó ti sà àti wọ́n tó ná góòlù tó tó dèdé òkè yẹn gbogbo dèdé tí wọ́n gbà ládá kò ní tó ìtì sọ̀hábà láàrin èyí ẹgbẹ́ bí ṣé ìṣàbòsí ìgbọ́nà ọ̀gbìn ìṣàbòsí olóba tí mo ṣe gbọ́ inú mọ̀sóòjì sọ nípa àwọn sọ̀hábà yìí ó ní kọ́mọ́ ìtààrọ̀ nínú rọ́ọ̀bù èso ìgbà tí mo ní. ọlọ́run ní ibi sẹ̀lẹ̀tì àwọn ènìyàn bí ẹyin tẹ́ ilé bá nẹ́bí yorùbá ni. kò sí sófà tánẹ́bí bá ṣe dáadáa kan tẹ́bí bá ṣe rú ẹ̀ ìzó ládàá nẹ́bí ọlọ́run wá tí wọ́n sún àwọn èèyàn táwọn èèyàn ṣànẹ́bí ṣùgbọ́n ipò tí wọ́n ọ̀gá àwọn bá mi ní rárá o tán bá lè fi múdù fi wọn góòlù ní bá dájú ìkan kọ̀m̀pìẹ̀ èyí kí ìlú bá fún jẹ́ bẹ̀ kí sọ̀rọ̀ bá fọwọ́ góòlù kéèyàn gbé owó àwọn tó ti lọ hajj ó lè dáhùn owó bó ti ga tó ní àdúgbò ewu kò ga púpọ̀ ṣùgbọ́n kò ga lèdí ìsọ́wọ́ lókè náà ló wà nísàlẹ̀ bí méjì ẹ̀ ọ̀rọ̀ máa wà mẹ́ta lọ́wọ́ ló sọ̀rọ̀ pé ó gbọ́dọ̀ òkè náà lè ní ìrọ́dà sí ilẹ̀ náà lè ní ìrọ́dà sí ṣùgbọ́n tá a fẹ́ rẹ̀ àwọn ẹni kí ló dé tó ewu tẹ́lẹ̀ nìkan bá ná owó tó jẹ́ bóòtù èdè mọ́sálásí lọ́nà bíi márùn-ún ó ga dé mọ́sálásí lọ́nà bíi mẹ́wàá ó wá kú pẹ̀lú góòlù kéèyàn kan náà àti wọ́n tó mú góòlù pẹ̀lú lè ẹ̀kún ọwọ́ ẹ̀ ọ̀ àtàkùn jọ̀ọ̀nà lọ àdábì yóò ní ìṣọ́ra nítorí ẹgbẹ́ yẹn bẹ̀rẹ̀ pé kí ló dé inú òdì tó dé ìkàbíyèsí àbá ní asọ́ṣọ́gbà kò lè jẹ asọ́ṣọ́gbà tó pẹ̀lú asọ́ṣọ́gbà ni pé wọ́n bá lẹ́yìn pé papọ̀ ọlọ́rin oore ni kí ẹ bá lẹ́yìn pé papọ̀ ẹni tó ẹ bá rí sí sọ̀rọ̀ sáná bí tí ò bá rí oore rí ó lè ní kò sí oore tó wà nílé o kẹ́ bá ti rán sọ fẹ́ ní ọ̀rọ̀ ajé kò rí ó lè ní ah, omi ìlú wa ló ṣe kí ni o. ẹjọ́ ọ̀bà rọ́sà yóò rókò yóò ní kò sùn omi ìlú ẹ́ àbẹ́ni tó gbogbo òrómìnirí tó dé ní Ìlọrin ọ̀gbà á dáhùn wọn ẹ má bẹ kí ni wọ́n bẹ̀ fún àpáhàwà ìjọba ọlọ́run ló ní ìṣẹ̀lẹ̀ tí sọ́rùbà yẹn ọ̀làbẹ́ wò lẹ́yìn gbogbo tá a sọ síwájú yìí pa àwọn àpáhàwà ìrìkọ́ àwọn àpáhàwà méjèèjì àbá àpò sínú àtàkìyà ọgbọ́dún nínú ipé wọ́n ṣíwájú wọn nínú Kùránì náà ọlọ́pù ní ìmọ̀ àwájú ọlá alọ́kùnrin láyà Kùránì láyà ẹsẹ̀ rí ní nǹkan máa ń tàn bákọ̀ ní nǹkan tó lè ọlọ́run ní ẹ̀jẹ̀ tí ó rà ẹni tó gba islam nígbà tó lé ní ẹ̀gbà islam islam ní ẹ̀bá lọ ní mùsùlùmí ìsìn náà ni gbogbo ọdún máa wẹ́ fọ́ọ̀mù rẹ̀ àǹkan wà wọ́n lè sọ jáde nígbà tó lé lásìkò tó lé nígbà tó ẹgbẹ́ kò wà fáṣẹ́lẹ́kù bí ẹ̀rọ jẹ́ mùsùlùmí àtẹ̀tọ́ ẹgbẹ́ pàtó náà wọ́n ṣe fásitì ìta àwọn àjèjì ọlọ́run ọ̀gbìn ẹ̀ tó yẹ àwọn sọ̀hábà ìkíni ń pè sọ̀hábà lọ́wọ́. Àwọn àfáà lọ́rọ̀ ló pọ̀ ṣùgbọ́n mi ìmáàmù títí ìmáàmù ìmọ̀ àjẹrẹ̀ ọ̀la ní àjẹrẹ̀. Ẹni kúlù máa ń rọ̀ á nàbí wà á má nàbí وتوفي على من وإن تخلت له وبالدار wọ́n ní gbogbo ẹni tó bá jẹ́ra náà aláàbọ̀bọ̀ yìí tó gbà á gbọ́ láyé ní o ó di mélòó tó wá kú lórí ìgbàgbọ́ yìí àwọn bí gẹ́gẹ́ kú kúdà bí rí dà pé ó fi ẹ̀sìn lẹ̀ ó wá padà sí bá ti wà kódà tó bá wà ṣùgbọ́n padà di mùsùlùmí ó ti kú lórí ẹ̀ ọlọ́wọ́ eléyìí afáwa ní kí àfọ ọwọ́ àyẹ̀wò ọ̀sán èyí ètò ìlú rẹ̀. Tòpá ara àwọn àpá mi dání gbogbo ẹni tó bá ti di ojú kékeré lẹ́yìn mùsùlùmí gbogbo iṣẹ́ tó ti ṣe yẹn ó ti fọ́ọ̀nù náà. Ṣùgbọ́n fàhábà èyí tó fẹsẹ̀ nílẹ̀ lè fi ààrẹ ní ìlú jẹ́ fàhábà tó ní kìlì. Bẹ́ẹ̀ni, lẹ́yìn pé ànágídé táàrí gbòdì kékeré, àyàfà àwọn àdìsí tí ò dọ́dọ̀ ànágídé sọ̀rọ̀ wà máa ní wàhálà sọ́nà. Tán ní pé nígbà tánágídé lọ ìsọ̀rọ̀ àti ìgbè nígbà tánàbí wá dé báyìí tánàbí wá ń sọ pé òun lọ sókè àwọn èèyàn kan wá di kébé gbé é ànábì bó ló ti dẹ́sẹ̀ ó dà gbẹ́sẹ̀ ní yéjù sókè tánàbí ò lè rí gbé bá nígbà ah ìran wa lè lè ọ̀rọ̀ yẹn wọ́n fi fi àgbà àìsàn ṣùgbọ́n àdáwò mẹ́rọ wà ní ilẹ̀ ẹ̀lẹ́mẹ́ bí ìka ẹni tí máa ń parọ́ ló sọ̀rọ̀ yẹn tó jẹ́ lọ́dọ̀ àdàgbẹ̀rẹ̀ sọ̀rọ̀ wà ní wọn sí i. Allahumma ilá ìdá àtúkọ nípa ọkùnrin kan lọ́gbọ́n alóògbò rẹ̀. Tó lọ sọ fáwọn ará Mọ́kà, ipò wọn olóòpọ̀ ń dìktéjì tánàbí ọkà nípa rẹ̀. Tánàbí bá sọ pé Gọ̀fúrù Rọ̀hìn kò ó sọ pé Sẹ̀mí ọ̀dà ṣùgbọ́n náwà rẹ̀ tó lè kọ̀ nǹkan alẹ́bí fẹ́ràn kí ẹ lè kọ̀ nǹkan kò sáì dá láàrin ìjẹ̀mọ́ àti ẹ̀bá rí gbélé ìmọ̀ nípa àfikẹ́ gbé síwájú nínú tó jẹ́ kí Muawiya ní fọ́bùlù Muawiya ní ní ma kọ̀ wá ìyá rẹ̀ àwọn tó ti gba ìsìláàmù pẹ̀lú náà wá ṣùgbọ́n ní kíní kan ọmọ ọ̀sọ̀. sẹ́ni wọ́n ní táyà bá sọ pé lọ́kùnrin rọ̀ nínú wọn kàn ọ̀sán alimun hakim ànábẹ́bà ní lẹ́yìn tí ń parọ́ mọ́ ànábì ìròyìn yẹn dọ́dọ̀ ànábì nígbà tí wọ́n ṣí mọ́síkà àtàwà níbi wọlé alẹ́bí ní gbogbo ẹni tó bá ti rí mú pa mo sọ̀rọ̀ ẹni nígbà táwọn ká fífi ògbà pé ọlọ́run mọ̀ jì tí ò jẹ́ náà pápá sọ̀rọ̀ àwọn nǹkan ti rédi pé àwọn ọmọ sọ pé alẹ́bí ń pa àwọn jọ ni. so ṣé ilé bó ṣe kó báyìí àwọn èyí ló gbé wọn alẹ́bí ṣe ní ká gbọ́ sọ̀rọ̀ alẹ́bí yìí kẹ́ àìyégi ẹ̀ ìgbẹ̀dẹ́ lọ́tẹ̀ àìyégi lọ àìgbàrá ń bẹ́ o àìwó gangan bẹ́ o tó bá ní ṣùgbọ́n àdájọ́ ọdún àwọn eléyà nínú ìnáwó ẹlẹ́dì ní sáà àtẹ̀mìnà àsìkò tẹ́rí fún wọlé nìkan lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún ẹni tó bá dẹ òkú bẹ lọ dá wàhálà alẹ́ ń bẹ ọlọ́wọ́n bí ẹ̀ wọ́n máa yú ìdè kí ìdè áàdì ìdè tó ní tòṣe kúrò nínú àdáyà nígbà tó kùnrin gbọ́ mọ̀ta ọwọ́ asán lọ́gọ́rùn máa ń dìbò òdìbò bá lè ní ọjọ́ òun àti òfóònù yẹn jọ mú ni òfóònù sì ní polisi ọlọ́dọ̀ ànábi sọ̀rọ̀ wa òfóònù wọn á bù bí ẹni tó kù mara wọn àti ọ̀rẹ́ rẹ̀ ní ìdáṣọ kò tí ò jẹ́ kankan wọn á débi dáná bí wa ànábi mọ̀ wá ṣẹlẹ̀ ànábi wa dákẹ́ ìgbéyìlá àti àbúhárì ẹ̀nẹ́bí ó sọ̀rọ̀ bàbá ẹ̀nẹ́bí ó sọ̀rọ̀ bàbá wa pé ẹ̀nẹ́bí ó dákú ìgbórí yìí bàbá wa lọ dá anẹ́bí wa kọjú sọ fún kílódé ẹ̀bẹ̀ orí ẹ̀ kílódé ẹ̀gbá fún ni àà ẹ̀nẹ́bí gbàdá mi kó ti bẹ̀ ọ́ àti sí tí ìwà ti bẹ̀ ọ́ mọ́ bójú ìkọ́nà ọ̀gọ́mọdá ànẹ́bí o bá ti ṣẹ́jú sí mi o bá ti ṣẹ́jú sí mi wáyé o bá ti ṣẹ́jú a ti gbé orí ẹ̀dẹ̀ rẹ̀ ànẹ́bí ni màá ká ànẹ́bí lẹ́bí ẹnìyẹ̀kúnà láwọ̀ lọ́rọ̀ ilẹ̀ ààrùn kò dá fánàlì kan kó mọ́ ojú dàgbà ṣùgbọ́n nígbà yẹn ṣẹ́ni ó kú sórí gèdèrí yẹn àdúgbò sórí gèdèrí báni ti ṣe fi ilẹ̀ ẹ̀dá pé kéde ní ànábì ló gba ara ẹ̀dá lọ ọ̀sọ̀ ahẹ́n ni pé bóyá mùsùlùmí ju máa ń bí tọ́rọ̀ rẹ̀ mọ́ ní ma sọ́dọ̀ àwọn ọ̀gá mi. fún àlè fi gbọ́ ìtàn nìkan tó jẹ́ sọ̀hábà eléyìí gan láti lè jẹun fún ara rẹ̀ ní kó wájú wá ta ànábì ló fẹ́ kó fẹ́ bà dáhà rẹ̀. ìjà wa padà sí generation man sọ̀hìnlá nàbí rọ́ àdàbí ẹ̀ tó bá rà nàbí. wàkí ni wọ́n wà á nàbí tó gbà gbọ́ ó di mélòó kí ni ẹlẹ́ẹ̀kẹta ọmọ tó ṣe àlàyé ó wá kú lórí ó wà fún ara ṣe rọrọ tá a sọ yìí wọn sálà ara ńlá wọn wọn ti dáhùn nínú ẹ ìjà rí ẹni tí ó gba ànábì bọlá yìí tí ò lè fà á nínú wọn ni nàìjíríà يجب أن نبيه ومنه أنه أسلم على يد النجاشي صحابي ذو من الأنجراء صحابة أولو بايتي بصلوا يجوه إيه؟ لو هو تابعي أنت؟ آه ما شاء الله يا الله <laughs> عمرو بن العاص بارك الله فيك عمرو بن العاص صحابي جليل حكيم ọgbọ́n ó ní láàká inú ẹ̀dùn púpù nǹkan lọ́lọ́n bá fi kẹ́ ó tún wá rí ṣe orí fàáfẹ́ tó ju ọmọ ẹ̀lọ́gbẹ̀ lọ́wọ́ ọdún mélòó ẹlẹ́wúyẹ bàbá àtọmọ́jọra lọ fámílì ẹ̀bá púpà náà fi ẹsẹ̀ bírèjì bẹ́ẹ̀dì àwọn ọmọ lọ́dún mẹ́wàá ìtumẹ̀ ní ọmọ ọdún mẹ́wàá ló bí ọmọ wá bí ọmọ fún ìgbà tó ń pè lẹ́gùn. sọ̀hábí ọ̀dà tàbí ìwò làwọn sọ̀hábí máa ń gba ìmọ̀ lọ́rẹ̀. Hasan al-Basri òun kéwú lọ́dọ̀ Abu Hamza Anas ibn Malik ṣùgbọ́n ìkẹ́ wà bẹ́ẹ̀ pé tàbí ní gbogbo àwọn púpọ̀ sọ́ọ̀bà tó gba ìmọ̀ lọ́dọ̀ wọn lé twenty kódà bú rẹ̀ ràjọ gba ìmọ̀ lọ́dọ̀ owó ilé ẹ̀dá orúkọ ìpínlẹ̀gàlùkù wọn tíra ìmọ̀ orúkọ ìkọ́ mọ̀ káàbùl àṣbà ẹ̀dì wọn gbọ́n bẹ́ẹ̀ káàbùl àṣbà هو روى منه ما لا يقل عن 20 صحابي tàbí gbígbàgbà ẹ̀rọ sílẹ̀ tàbí ẹ̀yìn tí sọ̀hábí gba ẹ̀sìn lọ́wọ́ ẹ̀ òun tàbí ẹ̀yìn ṣùgbọ́n sọ̀hábí gba Islam lọ́wọ́ ẹ̀ kí lórúkọ wọn An-Najashi. so torí kò ń gbáyé kó lòun tún kú síwájú ànábì sallallahu alaihi wasallam nígbà tá à ń sọ̀rọ̀ sọ̀láṣẹ̀ jẹ̀lẹ́ àgbà adarúgbọ̀n abẹ́ẹ̀kọ́ iná ní ìjọ ẹgbọ́n bá rẹ̀ lè gbá ilé fẹ́ fún àwọn tí wọn àrí àná wọn ti gbà gbọ́ kálẹ̀ gbogbo àwọn eléyìí tí wọn ń pè ní orúkọ bíi méjì mọ̀kọ́dúrọ̀ lọ́gbẹ́ mọ̀kọ́dúrọ̀ lẹ́yìn tìmọ́fọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ mọ̀kọ́dúrọ̀ lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì wọn a mú ọgbọ̀n ní kìbá àbúta àbúrẹ́ yìí àwọn eléyìí máa ń mú kí n dárúkọ wọn nínú mọ̀kọ́dúrọ̀ wọn fẹ́ẹ́ tó tó èjì tó dá sí ọ̀nà ọ̀gbọ̀n àbí wọ́n ju twenty lọ. tọ̀wọ́n lè náà pọ̀ àwọn ilé ìgbà ìṣá àríwú ọbẹ̀ gbélé ìdánábí òun bá aṣáájú bò mọ́lẹ̀ ẹ̀yìn sọ́ọ̀rì wọ́n ti bá wọ́n ti wọ́n ti wọ́n ti káfáǹsì afẹ́kẹ́rù sánábì lára ẹ̀rẹ́ ìjọ gbélé ìjọ mẹ́ta sánábì kú òun dé bọ̀m̀bà ló jẹ́ ẹni gbogbo pé ó rẹ̀ ànẹ́bì ló sáré bọ̀ pé sánábì tó kú tí ò bá tiẹ̀ kú tí ò bá kú àtúmọ̀ tiẹ̀ lọ kí gbọ́n àrínú ọdọ ẹgbọn òde ẹ̀rá níbi rárá ṣùgbọ́n òjò wà ní ayé sọ àwọn eléyìí tàbí ẹ̀yìn wọn pè wọn nínú wọn ni ọ̀sùnmáàbìnrin ọ̀sùnmáàbìnrin abdulrahman inú ọ̀sẹ̀ ìyá ọ̀tún ìdúró ìbọn pọ̀ bá mọ́ta lónìí àwọn eléyìí náà ọba nàbí láyé ṣùgbọ́n àwọn àlàbí yìí ọlọ́run orí ìbẹ̀mí tá àdúgbò tá à ń sọ yìí wò pé kí yẹn bá nàbí láyé torí pé kò rí wọn àti kàákùn sọ̀rọ̀ àwọn. ojú tó rí àyẹ̀lẹ́bí ojú tó dẹ̀ gbà fọ́ tó dẹ̀ kú lórí ẹsìn yẹn ojú dáadáa ọlọ́run yà sí ó tó wà fún wọn sára. àwọn mílíọ̀n tó rà nàbí wọ́n gbà gbọ́ wọn sì kí ń tara wa. àná làbìjẹ̀nu àbí ẹ̀kọ́ fọ́ àbìjẹ̀nu ti fà á bá wọn nù ẹ̀dáhùn ẹ̀lẹ́dáhùn. Fàábà wà ní àwọn àjẹ̀lú kò sí àpá ẹnu lórí ẹ̀ ìkẹyọ̀ kàkàrí àpá ẹnu wà pẹ̀lú. Nínú Kùránì ọlọ́ọ̀bá aláàgbọ́, ó sọ pé ẹ̀ẹ̀kúlúwẹ́yẹ ìlẹ́yà na sama ìlẹ́yà nafaru nílẹ̀ jìn. Faqalu, inna sami'na Qur'anan 'ajaba. anabi sallallahu alaihi wa sallam ó ń ka quran ó ń gbọ́ wọn tírèsì quran rẹ̀ wá nítorí ẹ̀sìn gbọ́ àdíjì ìṣe ọ̀kẹ́ tí ìṣe méjì lójú ìbánájì gan lọ bá wọn ti wá àtúntò ti lọ sí wá àtúntò nílé ìwà àwọn fàábà ń bẹ wí tí èdè kan ti bá rẹ́bì lọ bẹ́ẹ̀ tí èdè kan ti kí ni wọ́n ti bá rẹ́bì lọ dáná bí ó mọ ọbọ̀ náà rí dídí dídí lẹ́lẹ̀ wọ́n ti mọ tírèsì táwọn àtúntò ti dúró lẹ́yìn gbọ́ra náà níbẹ̀ ẹ̀lẹ́bí sọ fún wọn pé ẹ má jẹ àrọ́ ìgbẹ́ líle nígbà tó ní ànábì oúnjẹ tá a máa ń jẹ yìí ó ti pọ̀ kókó a ní the variety of food ànábì ní àfẹ́lẹ́tìlá ah, fún ọlọ́run mo ṣe ìgbẹ́ líle ní ẹ̀tọ́ fún nínú ziyada bánẹ́bí fún wọn òun ní ìgbẹ́ líle ìṣùbárù onílùkù ànábì fàínà bákan náà ewu fàínà záàdù ẹ̀kọ́ ànẹ́kù fàínà záàdù ànábì ní àdíṣà tọ́lọ̀ fún wọn sí i tìyẹ́ mi pé ibi táwa tó tọ̀ sí i lọ́lọ́ ń gbé fún àkáàmù inú bá náà ìmọ̀yẹn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ áfíríkì ti ní kọ́bí lórí àwọn àjẹ̀mú tí wọ́n tó lọ́ba ní tara nàìjíríà tí fàábà ní. bílẹ̀ àdìnàmìrà fàábà ni wọ́n bíbọn ní division dáadé rọ àwọn nàbí ámànú bìí wọ́tú wúfù àdàdà. ìjà jẹ́ wàá mú orúkọ ẹnì kankan nù wọn. sábà máa ó lọ́dọ̀ ẹ̀. الرواية عند ترجع ترجمت في الصحابة الصحابة كلهم عدول الصحابة كلهم انت ينبني على ما عرفته انت يسمعين ينبني عليه مسائل كان يقول لك صحابة وأنواع الجنة هذا الدولار يسقط ومنه هل يجوز أخذ العلم من من الجنس شيء للقوم الأدرار ẹ̀rí wà ṣé èèyàn bá mọ àgbègbè ìlú èyí ṣé èèyàn lè gbàdí ìjẹ ní káfíńkọ́ sọ pé kọ́mọ ṣé èèyàn lè gbàdí ìjù lọ́dọ̀ àlùjẹ̀nu fàhábà ní nàórà náà níjọ́ kan àfáà الذهبي أبا ابن حجر الهيثمي àwọn ni wọ́n rìpọ́tù ọ̀rọ̀ àwọn náà rí wọ́n sì ìmọ̀ ajá níbi ibùdó àjọyọ̀ ẹgbẹ́ mi kò wá lẹ́yìn ibùdó àjọyọ̀ ó rí bọ́ọ̀lù nǹkan méjì. alákọ̀ọ́kọ́ nú ẹ̀ kò ní pé bá a ti wà ní òkú ìjọ ọ̀nà àwọn ń wà lórí ìdìbò àbí ẹnì kan wà lórí ìdìbò ìjọ kádàrú wà lẹ́yìn náà ó pẹ́ ní. ọ̀wá lọ ibi tó ti wájú kàn rí ejò kan ní. bó ṣe rédíò báyìí pápá tálà ọba pa. bó ṣe ń pa ejò báyìí ó ní kó ń jókòó báyìí báyìí wọn àkàrí mọ́ ìtàbọ́fọ̀wọ̀ ìjì àwọn àjẹ̀mú gbé bó ṣe máa bá rẹ̀ báyìí fọwọ́jẹ̀ rẹ̀ nẹ́fẹ̀sà wú àmọ́ ẹ̀yẹ̀ ìgbẹ́ni ìjì ló bá bá rẹ̀ láàrin àwọn èèyàn kan àwọn àjẹ̀mú lọ fún bẹ́ẹ̀ àwọn kan wá ní ẹja pawèrè ẹ̀dá ẹ̀yìn kan ní àtà ilẹ̀ ṣe ilẹ̀ mufti ẹ má jà sí ìfà ẹja lọ bá mufti tó dájú. lọ́wọ́ abẹ́rẹ́ pé kí ló dé tó yẹ pé wọ́n náà mú wá ìwọ́ tó ń ṣe wá sí lọ́wọ́ lọ́wọ́ ní a ẹgbà mi ní ìmọ̀ tí wọ́n ní mo ṣe lọ́wọ́ ní ó pa ó pa ó pa adarúkọ àlùjànnú yìí nígbà ní a ebi ó pa àlùjànnú torí ìjẹ́ rí nígbà ní ó péjọ káàbọ̀ péjọ bàbá yẹn bá ní ẹjọ́ ẹjọ́ ẹ má ti sọ nǹkan ẹni tó pa ẹ kí ni súnrọ̀ tó fi wá ló bá ní pé jáà àlàsúrò sí àlìhàyè ó wá ní píkṣọ àjẹjù ọwá ní lókèlépò á fi ilẹ̀ lè á ní sẹ̀mí ìṣòro tó lọ́wọ́ ìfọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lẹ̀ yẹ̀wò من جاء على غير صورته فيقتل فلا حرج عليه ẹni tó bá ti àbíẹ̀ lórí tí tí è ṣe píkṣọ rẹ̀ inú àwòrán ẹ̀ nínú yìí òun tó bá ti pa àti pa náà ni wàlhàdí bí jẹ́mọ̀ ẹ̀ tó rògbé hasan ìlà tẹ́ bá ti gbà bí ìdẹ́ sí ilẹ̀ ti gbà nígbà gbé wọn bọ́ lẹ́nà nìkan kan àbùdẹ̀ pẹ̀lú wọn alẹ́ rọwọ́ àhó àná ìgbàgbé ابن حجر الهيثمي ابن حجر بكر ابن عساكي لنا لأنه تاريخ دمشق أنا أرجو موت يقول ينا يقولنا أولا إنه فوني جنبي أن بيني كان هامت ابن هيم ابن لاتيف ابن إبليس تعالوا جهاروا hamatu ibnu him ibnu laqin ibnu ilé ẹni nígbà bá bá nàbí alùjẹnu ni sọ̀rọ̀ ẹni tó bá ti hàn ní ọdún ẹ̀fọ́n ìjà hamatu ibnu man ibnu him ibnu man ibnu laqin ibnu man ọwọ́ bá nàbí ní ní ìgbà tí kọ́bílà ń pa hábílà kúntù ṣùgbọ́n òyọ́ǹgì ń gbà yẹn mo á lọ lè bá lẹ́yìn ìgbà tó ṣe díẹ̀ tọ́lọ̀ wọn bí inú mo wá sọ pé èmi náà ti ṣe bá ń gbé lọ́wọ́ kọ́mi ájọ àti mo ṣe mo gbà ọ́ mọ́ bá àlẹ́mẹ́ni bá àjọ ọ̀gbọ́n àmì lẹ́yìn náà mo tún padà ní Ibrahim mo wà pẹ̀lú rẹ̀ níjọ́ tí wọ́n yọ kó nínú iná ọdúgbò yẹn náà ọdúgbò ọ̀gá ni mo yóò sù nígbà tó wà ní ẹ̀wọ̀n báyìí ló báyìí ló ti ṣe nígbà tó ti nígbà tí dé níjọ́ tí ń pín odò èmi àti èyí kódà ó kọ́ mi ní ọ̀rọ̀ lẹ́yìn yẹn èyí sá mo rí أو أواتبوي فإذا رأيت محمدا فبلغه عنه السلام توبات ولايت محمد بدي من سلم فبدأ يبكي من الإسلام السلام على عيسى بن مريم والسلام عليك يا هامة لأنك وفيت من أحد هامة ابن من؟ ابن جيم ابن من ابن العقيس ابن من ó ní ìyíká tó lójú bá ti rí ẹ kí n sálámà sí ẹ mo ti ti wá rí ẹ báyìí mo ti ti gbé àlẹ́ bá bẹ̀rẹ̀ sí ní sọkún ẹni bá gbá ah, ìkẹ́ ọlọ́run lọ́rùn ọ̀kí yìí wọ́n bá ti jíṣẹ́ èèyàn kan bẹ́ẹ̀ pé wọ́n ẹni máa sálámà sí ẹ̀rí ìyẹn tó wọ́n náà gbọ́dọ̀ dáhùn sálámà gẹ́gẹ́ bí Jibril náà ó ti máa ń ṣe kí ni o bó ṣe máa ń rán nàbí síta ní ti àìṣà tó wọn wá lára ẹgbẹ́ ìdílé sunkún lẹ́yìn dánilẹ sọlá rẹ sọlá sunkún ànábì ṣe wà ní pé السلام وعلى عيسى بن مريم السلام وصلى في عيسى بدر وسوى الشجوع في حامة ابن ابن هيم ابن لاقيس ابن مالك سلام وبهذا àbá rẹ̀ pé tí a bá ti mọ àlùjẹ̀gbọ́n kẹrin pé àádìl tó sì ní gbọ́mù tó tún wá lo lásù làádáa tó dẹ̀ ṣúọ̀ tá a ṣúọ̀ tó ní nígbà náà tó bá kó tàbí ìsìn wa ìbá sánàdì tí àálà àdàràjá sí torí pé tó wá pé tẹ̀lé ẹ̀sùn ọ̀tún ìlànà gẹ́gẹ́ bí ilé ìjẹba tó ń dábàá àbá àti ní ìsìn ìsìn ní ìgbà àtàkì kódà wọ́n ní káànà yẹ́rùwì àánúhùn ibn jẹ̀rìrì tọ́bàrí pẹ́tẹ́ bá ti wọ́n tẹ̀sírì jẹ̀rìrì tó tọ́bàrí ẹ̀ẹ́rí àwọn kẹ́mẹ́tẹ́ pé àwọn àjẹ̀mú ló gbà bí ìfún wọn látọ́bẹ̀ rọ́bì ọlọ́run wàhálà ilé ìdí láfíà tábà ti ṣú ọ torípa tí mùsùlùmí àjẹ̀mú lè fẹ́ mú mùsùlùmí èèyàn wọ́n fi ṣẹ́kì bá ti dáhùn lẹ́yìn náà àbí wọ́n ti ọlọ́run ti dá wa ní àbùdá kí àrùjá ló máa bá lùdà kí èèyàn máa fi ṣùgbọ́n tó bá ti ṣọ́ọ̀ pé mùsùlùmí ni ṣé bá ní ṣé ẹ bá lùdà náà ti wà lùdà nù àwọn òwòrí náà sì lórí gẹ́gọ́ bẹ̀rẹ̀ àti. Oòrùn yẹn nìgbésẹ̀ bá lọ́dọ̀ àlùjá ní bá gbogbo òbí owó ọtọ́ ńlára tó ń sọ pé kíní kan kó òwò yìí tọ́ tó bá ti gbà fún ọlọ́run fàlùbáríkà sí ẹ̀ka nídi ìdáyọjú sí àwọn àlejò àbí. tó ó dàbí ẹ̀fẹ̀ ṣùgbọ́n rú yìí wọ́n gbà pé tó bá jẹ́ mú mi láàrin a mọ ọlọ́run mọ̀ dá ọ sí àwọn èèyàn báyìí àbùjọ̀nú náà lọ́dọ̀ rẹ̀. tó àbùjọ̀nú tó bá rí báyìí a lè gba ẹ̀rẹ̀gbàlùwárẹ̀ lọ́dọ̀ tí ẹ̀ máa ti ṣòro. irú ọ̀rọ̀ ìwá rẹ̀ tàbáṣe ìtìláàkì rẹ̀ yóò dá wà lálẹ́ gẹ́gẹ́ bí àwọn nǹkan lẹ̀ wà ìtàwọn ọmọ ń sọ pé àwọn láfa àlùjànnú láfa àlùjànnú wo kí ló kọ́ ṣérú títí èyí tá ń sọ yìí àbẹ́ ìdí òde tó sọ pé tọ́ lórí gbogbo ìdí ànájì sọ́nù sọ èbò bá dà dúbà ilé mùsùlùmí gbogbo ẹ̀ rọ́jú tó bá ti jẹ́rù yìí ló gbé wá tó wá ti gbé àbá náà tó gbé gẹ́gẹ́ bó ti bọ́ àdásani jinnun kọ́ọ̀lá àdásani tó wá ti gbé láàrin ẹ̀ ó wá ń sọ pé kí ẹ máa falà kó máa ti jí ó kí ẹ máa ṣe ogun tánàbí ni ẹ máa ṣe tó gbọ́ báwọn fàábẹ̀ lórí ẹ máa ṣe ìgbà náà ẹni mọ̀ wà láti wọn a máa dé ẹ bá dé òjìlóru ọwà ní ojú oorun àbí bẹ́ẹ̀ ọwọ́ agbọ́dẹ́ nìkan wá ń kà fún ọ pé ìtọ́wọ́ ọba aláàfọ ni bóyá bọ́lọ̀ ti gáàjì rẹ̀ mo rò pé báyìí àwọn àfa àwọn bá lè mú sọ wọ́n lè fẹnu lásán bá sọ wọ́n lè fi aṣọ wọn bá wọ́n lè fi bàtà wọn jọ sọ gẹ́gẹ́ bí ìmáàmù Ahmad Muhammad nígbà tó bẹ́ẹ̀ ní àtẹ̀mú kẹjáde láàrẹ̀ òní. Wọ́n lọ ọkàn ẹlọ́fíìsì bàtà nínú ẹgbọ́n gbogbo ẹni tó wà àgbẹ̀ náà wọ́n ń dáhùn pé èèyàn dáadáa la Muhammad Muhammad kódà tó bá sọ fún Áfíríkà kú gbogbo ilẹ̀ Baghdad pátápátá àbí Iraq pátápátá á kú ojú ìgbìyànjú eléyìí kú ni wọ́n bá rí. bọ́ nísìnyí bólú ẹ̀ka ti lọ lè gé o ìjà àdìsọ̀ àbà kan tó wọ́n wá lójọ̀mọ́ káàkiri ìjà àríta àbẹ̀rẹ̀ kẹ̀ tó wọ́n wá lójọ̀mọ́ káàkiri tá a bá dárúkọ ìmáàmù Ibn Jarir ọba ní ipò òǹgbà ìjó wá wọn káàkiri ní àkókò tó rẹ̀ èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù náà bá sọ pé bóyá nínú nǹkan níbi orí tí wàhálà sí téèyàn bá máa ń bá wọn ka nǹkan tí ẹ tíra tíra àdámọ́ ká fún ajá oríṣiríṣi kódà ìtànà ẹni báwọn orin yìí ká náà sọ pé nígbà táwọn èjì nínú lọ sọ fún ọ ti dé bẹ́ẹ̀ nígbà táwọn yíba lọ ọ tó bẹ́ẹ̀ ọ yìí wọ́n kẹ̀dé ní máa gbóhùn ni. wọ́n ní tó wáyé pé ó tẹ̀sí mọ̀ bẹ́ẹ̀ náà ló ti pa jẹ́ mùsùlùmí ilẹ̀ yìí ti sọ wọn. wá bẹ́ẹ̀ tó bá parí ọ̀dá àlùjẹ̀ but in tó fẹ́ súnmọ́ lè gbé ìsinmi àti ẹ̀kọ́ làtọ̀ rẹ̀ rọ́dà jìtà ẹnì kankan ọ̀tọ́ ló ń bẹ̀ mí kò tẹ̀ sí ìtúsọ ẹsẹ̀ ẹni pé lọ́wọ́ ẹgbẹ́ kò tí ì pé ni gbogbo àwọn sọ̀hábà gbogbo àwọn sọ́dàbù wa gbogbo náà má sọ̀rọ̀ fún abọ́. Sèyẹ́nì pé tí ìrẹ́pẹ́ kò ń ká sí lọ́dọ̀ àlùjẹ̀nú kan ní ìsìn àlùjẹ̀nú ìwọ̀n kò lọ sún tó yàtọ̀ sí táyà ọ̀rọ̀ sọ̀hábà làǹtọ̀ à ń àwọn olóyè sọ̀hábà wà nínú tíra protocol wọ́n ní àwọn àfáà tí wọ́n ti fi àfáà wọn sókè wọn àti sókè ẹrú tí wọ́n pè wọ́n àwọn àfáà fẹ́ pé ah, àwọn àlùjẹ̀nu àfáà àlùjẹ̀nu fẹ́ pé àkùràjà òkùrìjà láwọn àhàdìsà wọ́n lé ní fífi sèyẹ́mì pé kárí sọ pé àlùjẹ̀nu ló gba ìwọ́n ṣùgbọ́n orú yìí ń bí kò sí tó dàrú wọn lórí táàlùjẹ̀nu kan tó takò tẹ́ ìmọ̀ àbí ọ̀tá tí ọ̀wá ti takò ní ìlú tó bá ti lé takò ẹ̀mọ̀ pé nǹkan ní ìdílé ó tún wá fẹ́ràn nínú ẹ̀dọ́ tó ló jáde àti bẹ̀rẹ̀ ìfàhàmì òní ọ̀rọ̀ tí àwọn àfa tó ẹ̀ pa àwọn ìdílé táwọn sọ gẹ́gẹ́ bí ìmáàmù Zahabi ìmáàmù Sùkì ìmáàmù Ibn Hajar Al-Asqalani táwọn afáfá pọ̀ wọ́n nínú ẹni tí wọ́n kà ní fàhálà kò ní ẹni àyíká ẹni mọ́rin torí pé gbogbo tá a mọ̀ pé bá ò tí kú ẹni bá bà kó ti kú ìyẹn kò sùn ní bí àwọn amẹ́yẹ ó sì rí àná kìí ṣe yóò nìkan wọ́n ti jọ ṣẹlẹ̀ ó rí àná lẹ́yìn tábìlì láti wà láyé òun náà sì yóò kú lórí ọ̀nà yìí kódà àwọn àbá àgbàgbà dábà bí ẹ̀dá ẹ̀dá ẹ̀kọ́ kásùwọlé bí ó yẹ wọlé ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀yìn man wa akhiru sọ̀hábà mọ́ta ta ló fún bẹ́ẹ̀ náà sọ̀hábà ojúbú ni àbúrúkú fẹ́ ẹ̀hẹ́n láà àbúrúkú fẹ́ هو آخر الصحابة موتا هو الذي توفي مؤخرا أو آخر من توفي في مكة olókú gbẹ̀yìn ó sì 110، على hundred and ten alaraj 105، àwọn ọmọdé wọn pé hundred and five ara àwọn ọmọdé hundred years lẹ́yìn ìjọba rẹ̀. ṣùgbọ́n tá a bá fẹ́ máa mú ìlú lọ́tọ̀ọ̀tọ̀ nígbà náà ẹni tó ta ló kú gbẹ̀yìn ní Medina jazira biana ẹ bá fẹ́ kó ta ló kú gbẹ̀yìn ní Sham ẹ máa wọlé ìgbẹ́ lọ́wọ́ yìí ṣùgbọ́n ẹni tó kú gbẹ̀yìn wọ́n lẹ́ni tí ó kú gbẹ̀yìn náà sàhábà gẹ́gẹ́ bí àbáàbá àti ìsọ onídàáníò ẹ̀yìn sáàtì mọ́rẹ̀ wọ́n sì bu olóyè èyí. tó irú ọ̀rọ̀ yìí nì sí àbá súnkíkọ orin kan orin ẹ̀kọ́ pọ́ sí ibà. ó ní máa ń bí tìfa kí jẹ́mí ìlúkàlùsì àbọ̀nà mi fẹ́rù sọ́ábì àbí bákẹ́yìn ومن علي ومن عثمان ووفتا من أمة المصطفى المختار من مبرم أروي تاني أروي عيسى بن مريم ولمن باتفاق جميع الخلق أفضل من من باتفاق جميع الخلق أفضل من خير الصحاب أبي بكر ومن عمر خير أبي بكر ومن خير الصحاب أبي بكر ومن عمر orí ìjókòó ilé làwọn èèyàn bí ẹjì ìdìbò lórí ìdówó lọ ìrí sọ̀hábà ah, ah. máa ń bí ti fáàkì jẹ ní ẹ̀lùfàlùkì afdọ́lù mi ti fáàkì jẹ ní ẹ̀lùfàlùkì afdọ́lù mi báyìí sọ̀hábì àbí bàkì ومن علي ومن عثمان وهو فتى ومن علي ومن وهو فتى من أمة المصطفى المختار من مضر من أمة المصطفى المختار من مضر ومن علي ومن عثمان وهوفتا ومن علي ومن من أمة المصطفى المختار من مدبر من أمة المصطفى المختار من من أمة المصطفى المختار من باتفاق جميع الخلق أفضل من أغاني إذا تنظر من باتفاق جميع الخلق أفضل من خير الصحابة أبي بكر ومن عمر أفهو علي بن ìta ọ̀rọ̀ àìsíkà ọ̀rọ̀ nítorí bíbẹ̀ láti máa bẹ̀rẹ̀ ní ìjọ méjì ní ìdìnnà ṣùgbọ́n àti tó máa pé gẹ́gẹ́ bí àbá Muhammad ibn Hanafiya tó jọ máa àì ẹlòmíràn mọ̀ pé àì bí mo ju afẹ́rẹ́ àti hussein lọ mẹ́ta ó dàwọn mọ̀ pé obìnrin tó bí ó jẹ ọ̀ka lọ kò nínú wọn ni ó mú kò tó àbí kí mo ní ọ̀dà kejì ẹlòmíràn mọ̀ pé bá bí mo bí ọmọ mi yàtọ̀ sí afẹ́rẹ́ àti hussein ṣé báyìí fún dání òfún àyè so nínú ọmọ tó bí òun ni dání ọrùn òfún bákan náà ẹlòmíì alhànàfíà olóbìnrin tí ó bí ọmọ dáńpé Muhammad Muhammad wà lọ lọ bá wà fáwọn níjà àyíjọ kàkó kí n ta tẹ̀ ní kí ni pòsíṣà Abubakar àti ọmọ wọ́n ni ẹ́ هم خير هذه أمتي بعد نبيها هم, هذه هم خير هذه أمتي àwọn anábí lọ́lá jù nínú ìjọ ìlẹ́yìn ànábì wọ́n ní ọlọ́run kọ́kọ́ dárúkọ ọ̀bùbákiri ọlọ́run tó bèèrè dóná ó fún màámà ọwọ́ náà wọ́n rí gbé ibi tí bàbá ń bá lọ ìwọ̀n fún màámà ó ní لم أطلب إلا أحدا من المؤمنين شوري أبدأت أنا المسلم وأنا أجمد أربع عوان بلفظه هو قال أبو بكر أفضل وهذه العمة بعد من؟ بعد نبيه أفاش أمر الجنة من باتفاق جميع الخلق أفضل من خير الصحابي أبي بكر وإن خير Ọ̀pọ̀ ní ẹni dáwọn wá ń sọ yìí, bá ti gbà fún ẹ̀yẹ àpapọ̀kẹ́ àti wọn lọ lájú ẹni lọ́lájú. Fọ̀hábí àlẹ́bí, ó nínú ẹ̀, wà àríyí, wà ẹni ó tó òmùmánù tí ẹ̀ bá dúró lórí àwọn gbọ́kì òmùmá àwọn sí àlekọ́ fẹ́ wọlé ẹgbẹ́ òkè alì lè ń sọ gbóló lájọ ó tún ní gbóló lájọ alì lẹ́yìn náà ó wá ní mínú mẹ́sì mustapha ẹ̀ta ọ̀sọ̀ ìkúmà almukhtar min mubtọ nínú àwọn fámìlì lápá wá ní ilẹ̀ ìgbòlè bàbá kọfí àti tó dé bá ilẹ̀ lábá lójú wa لما رمضان إسرائيل لما أكبر تريد الضرب سبان باتوا إنجا إنها لكيسا لصحابة أفا إذن عثمان أفا إذن عثمان ونزل بالتحديد معنى الصحابة لبقى صحابة سبان أمان كاتبين التكيفة njẹ́ ọkàn wa ni ká máa máa mú ìsákò náà àfẹ́mú ní fàálù pépé pòsíṣà tó o ti mú yìí ó ju gbogbo pòsíṣà tá a fẹ́ fi sí yẹn lọ kí ni pòsíṣà yẹn gbogbo wà ṣòro ó tún wà ó tún wá wà ní kúlò làágbé nínú àròsọ lẹ́kùn ní àròsọ ó dé máa ní òjíṣẹ́ ẹ̀ nàbí lẹ́yìn náà kí ló nínú rọ̀tù kí ulul azm àwọn mọ́nà wọn ní pípa bá pè é ní fàhábà tá a gbọ́ láfún sí ní àbájá wa rẹ̀ àwọn anìkóso wa kò ní ìdí owó ẹ̀ nígbàkan àmọ́ màá fi yẹn ṣe láǹfù mọ́ kó lórí ẹ̀ báwọn ṣe pè é ní ni o o ò ní ìdí láti máa gbé ó dààmú afẹ́ tó bá fẹ́ ájú wàá wí kò ní òun máa ra àdìmẹ́lì وآمن به وماذا من آمن بالنبي قرآن olùgbàgbọ́ ó sì yóò kú lórí ẹ̀ tó ń torí ẹ̀ káfí ilẹ̀ kí èèyàn mọ́ sọ di mọ́sálà kò sí ní ẹgbẹ́ ẹ̀tọ́ à ẹ̀ àbáàkàtọ́ báyìí àbáàkàtọ́ báyìí kí ni wàá lẹ̀ ní ṣùgbọ́n tá a bá rẹ́ni tó wá nímọ̀ tó dúró lé lórí ẹ̀ lé bú o ìmọ̀ ló dúró lé lórí o àbí ta ló fẹ́ bú ìmọ̀ mọ̀ ìmọ̀ mọ̀ dáadáa ta ló fẹ́ bú ìmáàmù Ibn Hajar al-Asqalani ta ló fẹ́ bú ìmáàmù àgbẹ̀dárúkọ wíwá àtúntò ta ló fẹ́ bú àwọn torí pé ìmọ̀ náà ti sọ ṣùgbọ́n bá ti wá sọ gbogbo ẹ̀ ní wọ́n kàn wá pé tó bá fẹ́ fọ́yàn lẹ́kùn lórí ẹ̀ á mọ owó tá a sọ lẹ́yìn àti sọ ọ́ láàrín àmà lẹ́yìn àti sọ ìdí tá a ṣe gbọdọ̀ sọ́ọ́ ní ìfọ̀hárà àná gbé mọ̀ wá bá ọ láti fi fẹ́ di àwọn ọlọ́wọ́ bá ní ìlú nǹkan mẹ́ta nínú nǹkan tá a tún sọ òbí kan pè ní sọ àmà ní ìtura ní àwa ìlú àwọn adárúkọ àlùjẹ̀nu fún wa ta ló rẹ rántí kò sí bírà àmàtú ìdùnnú ìdùnnú àjẹsùn òdìfún ní ìjà ẹ̀dá àti ìbò ní ọ̀rọ̀ láàárọ̀ so bi idin la ibi ọ̀rọ̀ àfáà láti wá sí ọjọ́ mẹ́jọ nípa tọ́lọ̀mọ́sọ abúlàbí ọmọ والأمم كلها بعد الأنبياء صلوات الله عليهم أجمعين من ذكر أبو بكر رحمه الله وبهذا ننتهي هذه الليلة وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين بإذن كثير عليكم ẹ wá bèèrè àti tí owó ní interest láti ọ̀nà ọ̀yẹ́ bèèrè àti ìlú mi rí ìmọ̀ wọ́n ni من حيث لا ترون kódà tó lọ́dún náà pé wọ́n pẹ́sẹ̀ntì ìwé tó bá kó dára nǹkan lé sí i wọ́n ń sọ̀rọ̀ sí ẹnì yẹn ìlú fúnra ọ̀gá máa ń fẹ́ ìjọ. báwo lọ́wọ́ ni wọ́n rí kékeré lè ta gbogbo wọn ní ṣe kankan tí ó yẹ pé ìyẹn lè rí. fáàmù fáàmù hmm, hmm. ọ̀gá àgbọ̀ wọ́n irú ìrírí. báwo ni mo jẹ́ níbi iṣẹ́ àwọn gbà ní ti lọ́dọ̀ wọn. èyí ló kọ́kọ́ mú mílẹ̀mù ilẹ̀ rántí tẹ́rí mo ti sọ kankan bí tí mo ra rí ilé ẹnu nígbà tí mo sọ̀rọ̀ rí wáyà mo sọ pé awon orin mi kódà tẹ bá ń ka tíẹ́rù eh, àbí tẹ bá ń ka bìdáyà nìyáyà orin wà kọ́lẹ̀jì nka tẹ bá ń ka ipò kẹsì ni wà kọ́lẹ̀jì ní àwọn àjọ̀nú ń rí wa àwọn àwọn òbí wọn nígbó wá ń ṣẹlẹ̀ wọ́n lọ máa fún àwọn èèyàn ní òkú ó láwọn orin kan tó ẹgbẹ́ owó yẹ kí n rántí ṣùgbọ́n kò wá sí àwọn ni nígbà tí ànábì sallallahu alaihi wasallam tó dọ́dọ̀ arátíkà tànápẹ̀ ní ẹni tó wà lójú ọ̀nà láàárín ibò Mẹ́kà sí gbogbo bá nàbí ti jókòó sọ́sọ́ lọ́dọ̀ rẹ̀ tó fi jẹ́ tó júwe bá náà ti ṣe gbogbo wà láwọn sọ́hàlì wàlẹ̀ kìíní kan ọ̀rọ̀ ẹ̀ gbogbo bó ṣe rí yìí bó ṣe ń kó lọ́dọ̀ ẹ̀ báyìí àlùjẹ̀lú kọ́ lọ fáwọn ará maka ìjọba náà ti dé mà jí nípa àlùjẹ̀lú kọ́ fún ọ ní lójú orin ẹ̀ náà tẹ́ bá ti lọ dé nínú rẹ̀ sí rẹ̀. kódà ẹ̀ẹ́rì nínú rọ̀ṣẹ́kù nàtó àti rọ́bọ̀tù nàdír nàdír tìmáà ẹ̀mùbàràkàpọ̀lì báàlù kò sí ní ìdíkẹ́ yẹn máa wá káàdé gbogbo ló wà tó yẹ kí wọ́n ti wé ìwájú èyí bẹ́ẹ̀ mọ̀ gbọ́n lórí fún ọ̀kọ́ rẹ̀ nítorí ọkùnrin pé a lè sọ dá tẹ́ ẹ wá sọ pé ní bẹ́ẹ̀ lórí tẹ́ ẹ bá rí kòrókòrò báyìí ike tó sọ ẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀ ń bá wọn torí pé bí tẹ́ ẹ bá ti gbé yan báyìí nǹkan ní ìrọ̀ padà ṣẹlẹ̀ olójẹ́ ti ti sọ mo ṣe ń sọ̀rọ̀ tí wọ́n á mú ọ̀rọ̀ táwọn afá àṣọ ni ó wá tako ìtẹ́sí ìṣìmọ̀ láń tẹ̀sítẹ́mì ummati ala salat láń tẹ̀sítẹ́mì ummati ẹ̀sìn bá ti fi òun yàtọ̀ ní tó bá ti ní tó yàtọ̀ sí ní ẹ̀mọ̀ pé wà fara kò ló jẹ́ pé ìbámu inú tẹ̀lé rẹ̀ nínú mùsùlùmí náà fún arí wọ́n sọ pé ó dà àwọn ọ̀gá àtìjọ́nú máa ń bá wọn bẹ́ẹ̀ wọ́n ní àtìjọ́nú máa ń bá wọn nínú jọ́ọ̀sọ̀ fún mo kọ́ lórí ìjókòó ara yóò bá sọ fún wọn pé ìsùn tí ń níyà á àwọn kan rí ọ ó lè wá nínú ìwádìí àwọn rí ọba nígbà tí wàhálà dé báyìí ìwọ lọ gbà wọn lẹ ìsùn tí ń níyà èmi ò ti èmi ò rántí pé ni bá ni. bọ́dí lẹ̀ ní tèmi ọlọ́run ní báyìí lẹ̀ torí wọn fẹ́ kú náà wà mọ́ tẹ́rù òbí náà sì àlùjẹ̀nu wà kú bọ́ nítorí ẹ̀ ní kú ni pé ẹjọ́ bẹ́ẹ̀ ti wá sọ ní ìsìn bẹ́ẹ̀ mi àwọn àlùjẹ̀nu máa ń kùn àdẹ́ni tó wítẹ́sì kọ́bílà sí kí ni o àti hábílà tó tó wà láyé ànẹ́bí ìjà ní máa wọ́rùn wọn káàkiri gáàná lọ kẹ́kọ̀ọ́ kí ló ń wá àwọn sọ̀hábà àwọn tàbí àìjọ máa wá káàkiri so irú yìí ń kò í ṣe ń táwa tó ń tà náà lè fẹ́ máa wá lọ bọ̀ tọ́nà wọn bọ́ bá fẹ́ ṣe ń gbà míì ó lè ní wọ́n ṣe pé ó lè jẹ́ pé pé èèyàn kan èèyàn dáadáa nù wọ́n fẹ́ àdíjì kan tó ọwá ń gbìyànjú láti rántí ọ̀wá rántí ẹ̀ bóyá èèyàn dáadáa náà lè tẹ̀sí ìtọ́ kan máa ka níbi ẹ̀ ọkàn máa gbọ́ ní máṣá ọ̀tá ló ń ta kí ní ọmọ wa káàkiri olùdálùdùn torí òòlè lórí màláìka tó dé báyìí irú yìí bóyá rò ètí ìnáwó ìlú jẹ̀rí tọ́ba tó ń bà wá àti pàtó ara àwọn èèyàn ní sáni irú hánàtà ibùdó mẹ́rin ibùdó hìn ibùdó mẹ́rin ibùdó làákè ibùdó mẹ́rin iṣẹ́ o èṣù gẹ́gẹ́ tí nke ní su ẹ̀wà ń mọ̀ ní ṣùgbọ́n wọn láwọn pé ṣe tó wọn pé nínú ta ló bá yẹ ṣíṣe lákìyà náà máa ń lò róyà fòmù ṣé róyà fòmù máa ń lákìyà nàbí wà lókèyì omi nìyí ni róyà ráàyè láàyè ìtumọ̀ ẹni pé ó bà mí ìlànà wà ó bá mú àbí ìjókòó tí ó ń bọ̀ rẹ̀ kí èsì kan wí fún lákìyà náà máa ń lò àtúnwà ẹ̀jẹ̀ ń bọ̀ kàkùn tí mo ti dáhùn yàrá. Thank you.

Odidi ẹ̀yìn náà ń tọ́lọ̀ wá dáwọn àjẹ̀lú ní pé wọ́n lè wá ní àwọn ibi ìdíjọ́ ọ̀pọ̀ yìí tó dírù yẹn wá ṣẹlẹ̀ tí ó ti tẹ̀lé wá gbé ó sì kírun fún àwọn náà láfún nínú so insha Allah àṣẹ ń ta al-hukmu ala fa'il al-hukmu ẹ̀bà ń tá a rí nǹkan láti bá ọ̀dà ẹ̀jẹ̀ kí yẹn sì máa bẹ̀rù ẹ̀ tó jẹ́ bá ní ìsìn ìmọ̀ bẹ̀rù yẹn gẹ́gẹ́ ní títí náà ṣàgbéwò yìí òun gan náà ní ìsìn àjọ náà lè má ṣe bí àjọ náà kò yẹ kó dẹ́rù bá àwọn èèyàn ló wà bẹ́ẹ̀ rẹ̀ àjọ náà ní ìfára láti tọ́ báyìí mọ́mù ní ọkọ̀ tó tọ́ irú ìsúmọ́lù dẹ̀mú nọ́mà bí إن الشيطان إن ذلك الشيطان يخوف أولياءه so irú wọn kírun sí lára wọn kírun sí lára ní ìgbìmọ̀ but problem ta ní káàkiri náà ní ti gbé bí wọn bá fún ìtì àti ká kọ́ wádìí èyí kí ni ti mọ́ bẹ́ẹ̀ gbé dé bá bẹ́ẹ̀ gbé dé bí tẹ́lẹ̀ ó dọ̀fẹ́ lọ ó wá ti dọ̀fẹ́ àwọn jẹ̀mú ètí wá gbé padà sí ilé ètí mọ́tò lẹ́yìn ìtì wọn lásìkò ṣé yẹ kí ẹ̀yin iṣẹ́ ìlérí ni àbí torí àsìkò سبحانك اللهم وبحمدك